ti tó ó ti jẹ́ ọdún kan eléyìí tá a ti ṣe pẹpẹ ẹ̀yìn ọlọ́run tí ò jẹ́ ká yọ sọnù ọlọ́run tí ò jẹ́ ká rántí ẹnikẹ́ni léni pòṣé ọlọ́run tí ò jẹ́ ká rántí ẹnikẹ́ni lórí mi orí pé à ó mà ṣe o ọlọ́run tó pa wá mọ́ a ò wà lórí ìdè àìsàn bẹ́ẹ̀ la ò sí lọ́gbà ẹ̀wọ̀n orí wa ò gbàbọ̀dè bẹ́ẹ̀ la àdìkọ̀ǹdè a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ fún ojú rere fún àánú fún ìgbéga fún ìbùkún pàápàá jùlọ fún wíwà láyé àti ní wíwà láàyè Ọlọ́run tí ò jẹ́ káyé ó fẹ́ gba nà wá ní pàṣán wọn ò nà wá ní pàṣán pé ẹ máa bọ̀ ń bí ẹ fi pàṣán fún lóúnjẹ ògo ni forúkọ mímọ́ nítorí ìdí èyí ẹ jẹ́ ká dìde. a ó dìde a ó kọ orin yìí a ó wàá kí hallelujah méje ṣá ti ṣe tán. ó ní bàbá bàbá bàbá bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá ẹ jẹ́ àjùwọ́ sólúwa ká sọ pé ó ṣe é bàbá ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o bàbá ọlọ́run tí ò jẹ́ káwa kó di kọ̀ǹdẹ̀ ó bá bá ẹ ṣé o alágbára gíga ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá hallelujah méje o let's go hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. a ó pe àwọn bàbá wa láti wá fi àdúrà sí ètò pẹpẹ yín ti ọdún yìí ẹ bá wa pàtẹ́wọ́ fún Jésù. ẹ ṣe ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jókòó iṣẹ́ méjì ni wọ́n fún mi láti ṣe iṣẹ́ àkọ́kọ́ ni kí ni ìdí tí a ó ṣe ya ọjọ́ mẹ́ta ìsọ̀tọ̀ láti tẹ́ pẹpẹ ẹ̀yìn fún ọlọ́run èkejì ni láti gbàdúrà láti fi ètò ọjọ́ mẹ́ta náà lé olúwa lọ́wọ́ kí olúwa kí ó gba àkóso ẹ jẹ́ ká gbàdúrà agbẹ́yìnga bàbá wa tí ń bẹ ní ọ̀run a ṣe yóò wù ú pẹ́pẹ́ yìí tọdún ìbí ẹ ṣe fẹ́ ká ṣe gẹ́lẹ́ la ṣe ṣe yìí ohun tí ẹ sọ fún wa ni pé ká jẹ́ kí gbogbo ojú kó wà lára ẹ̀yin ọlọ́run nìkan ṣoṣo pé ká má gbé ènìyàn kankan lékè òun ẹ̀yin ọlọ́run pé ẹ̀yin ni ká gbéga ẹni nítorí pé ẹ fẹ́ fún wa ní ìkórè iṣẹ́ tí a ti ń ṣe bọ̀ látẹ̀yìnwá ọlọ́run gbà yín àtọ́pẹ́ wa fúnra yín bá wa sọ̀rọ̀ ní orúkọ jésù kristi olúwa wa mo rọ̀ wá láàrin ìṣẹ́jú díẹ̀ tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ ọlọ́run yìí ohun mẹ́ta kókó mẹ́ta ni mo fẹ́ ká kíyèsí àkọ́kọ́ mo fẹ́ kí òye ohun tí a ń pè ní pẹpẹ kó yé wa having an understanding of what is called altar nítorí kò tó ká sọ pé a fẹ́ tẹ́ pẹpẹ yìí nígbà tí a ò bá mọ ìtumọ̀ pẹpẹ lẹ́kùnrẹ́rẹ́ tí a bá mọ̀ a lè lò fún àǹfààní ara wa ohun kejì ni pé kí ni ìsọṣọ̀kan tó wà láàárín pẹpẹ àti ìjọba ẹ pé olúwa sọ pé ó ti fi wá jọba lórí ohun gbogbo. dominion. The connection, the relationship between altar and dominion. Ìkẹta tí a máa kíyèsí láàrin ọjọ́ mẹ́ta yìí ni pé a ó gbé àwọn pẹpẹ kan sókè àwọn pẹpẹ kan wà tí a máa wó palẹ̀ láàrin ọjọ́ mẹ́ta yìí lágbára Ọlọ́run má ṣàlàyé kúkúrú kí a lè mọ ìtara tá a fi ṣe èmi wá fún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ìrètí ni nítorí pé mo gbà pé ọlọ́run á bá mi pàdé lórúkọ jésù kristi ẹ ṣe hmm. kò sí ohunkóhun kò sí gbàkúgbà tí ẹ bá tẹ́ pẹpẹ màá ṣàlàyé dáadáa a lè yé wa dáadáa ká ìtara máa fi gbà mú mọ̀ pé ọlọ́run á bá gbogbo wa pàdé lórúkọ jésù ìwé Genesis orí karùnléní ẹ láàyè ara wa ẹ jẹ́ ká ka ẹsẹ̀ ìkíní dé ìkẹjà keje láàyè ara wa ṣùgbọ́n mo fẹ́ mú ẹsẹ̀ ìkeje yẹn ni mo fẹ́ mú jáde ẹsẹ̀ ìkeje Genesis chapter twenty-five verse seven ó ní ó sì tẹ́ pẹpẹ kan níbẹ̀ ó sì sọ orúkọ ibẹ̀ náà ní El Bethel nítorí pé níbẹ̀ ni Ọlọ́run ti tọ̀ ọ́ wá ọlọ́run á tọ̀ lórúkọ jésù kristi tí ẹ bá ti tẹ́ pẹpẹ ṣe ni kẹ́ máa retí pé ọlọ́run máa tọ̀ wá wá tọ́lọ́run bá sì tọ̀ wá wá àwọn ohun tí ó ń ti gbẹ̀ jáde mẹ́ta ni la máa kíyèsí á wá gbàdúrà a àdàgbà ètò náà lé àwọn ẹgbẹ́ akọrin lọ́wọ́ lákọ̀ọ́kọ́ bí a bá ti tẹ́ pẹpẹ à ń pe ọ̀run kó sọ̀kalẹ̀ kó fẹnukonu pẹ̀lú ayé. Anytime you prepare an altar, you are inviting the celestial world to come and have communion with the terrestrial world. Hallelujah. Ìwé Luke ẹ jẹ́ kí ẹ̀yin màmá wa tí ẹ ń bá a ka bẹ́ẹ̀lì ẹ bá a kàwé Luke mo fẹ́ fi yẹn ṣàpẹẹrẹ ká lè clearly wípé ìfẹnukonu ó máa ń wà communion anytime you prepare an altar you are inviting the spirit realm to come and fellowship with the physical realm. ẹ jẹ́ ká fi gbàgbọ́ gbà wípé pẹpẹ tí a ń tẹ̀ yìí ọ̀run máa darapọ̀ mọ́ wa lórúkọ Jésù Kristi. ìwé Luke orí kìíní ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá Luke chapter one verse ten and eleven ohun àkọ́kọ́ tó máa ṣẹlẹ̀ láàrin ijọ́ mẹ́ta yìí ni pé ọ̀run á sọ̀kalẹ̀ lórúkọ Jésù Kristi Luke one ten and eleven. gbogbo ìjọ àwọn ènìyàn sì gbàdúrà lóde ní mhm. àkókò sísun tùràrí. wọ́n sun tùràrí yes. áńgẹ́lì olúwa kan sí áńgẹ́lì olúwa kan sì fi ara hàn. nígbà tí wọ́n sun tùràrí tí wọ́n gbé ẹbọ yẹn ọ̀run wá sọ̀kalẹ̀ ará ọ̀run sọ̀kalẹ̀ ẹgbẹ́ ẹ̀yin ọmọ ọlọ́run ọlọ́run ti kà léèwọ̀ ó ti fa àlà sí spirit realm has nothing to do with the physical realm ó dá ayé fún àwọn ènìyàn ni ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí ẹ máa ṣe tí ọ̀run máa fi sọ̀kalẹ̀ darapọ̀ máyé tí ẹ bá ti ṣe ọ̀run á kàn ni irú ẹ̀ ló ṣẹlẹ̀ nígbà tí sakaraya tó sun tùràrí yes ma. ó dúró lé apá ọ̀tún pẹpẹ tùràrí <laughs> nígbà tí sakaraya sì rí i orí rẹ̀ wúlé ẹ̀rù sì bà á. Mhm. ó mú ìròyìn ayọ̀ wá ní orúkọ jésù kristi gbogbo ẹni tó ń wojú olúwa fún ọmọ ìròyìn ayọ̀dé o láàrin ọjọ́ mẹ́ta ọlẹ̀ ayọ̀ sọ nínú wọn lórúkọ jésù kristi mo mọ̀ pé bí mo ṣe mẹ́nu bàdúrà yẹn a ti ya píkṣọ̀ ẹnìkan ti wá sọ́kàn wa ẹni náà gan tó wá sọ́kàn yìí lórúkọ jésù látọ̀dọ̀ rẹ̀ ẹ gbọ́rọ̀ ẹ yọ lórúkọ jésù kristi ohun kejì mo kọ́ lédè òyìnbó báyìí pé it is a platform for authorization of laws and spirit to function. Nígbàkigbà tí ẹ bá ti tẹ́ pẹpẹ, ṣe ni ẹ ń fún àwọn agbára ẹ̀mí, ẹ ń fún wọn ní ààyè láti ṣe ìmúyangàn agbára wọn for them to display their ability. Hallelujah. Tí wọ́n bá wá dé, wọ́n wá lè pa òfin ènìyàn tì, wọ́n á gbé òfin tọ́lọ́run kalẹ̀. Hallelujah ènìyàn ti ṣe bí ènìyàn. Olúwa wá ṣe bí Olúwa atóríṣe wá ṣe bí Olúwa ènìyàn ti ṣe bí ènìyàn ṣe bí Olúwa nígbà tí a bá tẹ́ pẹpẹ a wá sọ̀kalẹ̀ àti fún ní àṣẹ àwọn òfin kan wà tó máa cancel àwọn kan wà tó máa gbé kalẹ̀ ìwé àwọn ọba kínní orí kejìdínlógún first kings chapter seventeen ẹ jẹ́ ká wo àpẹẹrẹ ẹnu bẹ́ẹ̀lì nítorí pé irú àrà bẹ́ẹ̀ á da nínú ayé wa lórúkọ jésù kristi first kings chapter eighteen verse thirty-eight and thirty-nine wọ́n tẹ́ pẹpẹ ẹ wá wo àrà tí ogun ọ̀run tí wọ́n ṣe láàrin aráyé first kings chapter eighteen 38 and 39. Nígbà náà ni iná Olúwa bọ́ sílẹ̀. Hmm. Ó sì sun ẹbọ sísun náà àti <laughs> igi. Yes. Àti òkúta wọn ni. Eh. Àti erùpẹ̀. Eh. Ó sì la omi tí ń bẹ nínú yàrá náà. mo ń lọ gan ni ẹ ẹ ṣe pọ̀ mọ́. Nígbà tí ẹ bá tẹ pẹpẹ, tí ogun ọ̀run bá sọ̀kalẹ̀, òfin tí ènìyàn kọ́ lẹ̀ á kánṣu ẹ̀. Gbogbo wa la mọ̀ wípé omi ní poro iná ṣùgbọ́n nígbà tí wọ́n tẹ́ pẹpẹ tí iná sọ̀kalẹ̀ látọ̀run wá iná ọ̀run kò mọ omi instead tí omi ò bá poró iná iná sì lá omi hallelujah bóyá tí a bá tún ṣàkàjú ẹ̀ díẹ̀ ẹ rí i pé àwọn ẹlòmíì wọ́n máa ń jẹ iná ní tútù àwọn gàǹbarí tí ẹ̀gùn yẹn bá gùn wọn wọn á máa jẹná ní tútù òrìṣà kan ló sọ̀kalẹ̀ agbára kan ló sọ̀kalẹ̀ tí ènìyàn fi ń jẹná ní tútù tí ò mọ́ lára ó kánṣu òfin yẹn tó bá lè ṣe bẹ́ẹ̀ nípa ti ẹ̀mí òkùnkùn mélòó mélòó ti ẹ̀mí ìtara ìkẹta tí pẹpẹ ń ṣe tó sì máa ṣe nínú ayé wa pẹpẹ mo kọ́ lédè òyìnbó báyìí pé it activates covenant number two it maintains covenant màá ṣàpẹẹrẹ ní ti ilẹ̀ yorùbá kó lè yé wa ṣe ni ìgbàgbọ́ ló gbà lọ́wọ́ wa nílẹ̀ yorùbá wọn kì í fi ògún bíbọ ṣeré rárá lọ́dọọdún wọn á bògún wọn á ní kẹpa ẹran kẹfì bògún nítorí kí accident má bàa ṣẹlẹ̀ ohun tí wọ́n ń ṣe ni pé wọ́n ń rú ẹbọ láti fi ran agbára òkú ògùn yẹn lọ́wọ́ láti dáàbò bò wọ́n bí wọn bá ru ìgbàgbọ́ wọn ni pé accident máa wáyé ẹbọ rúrú lákọ̀ọ́kọ́ ó máa ń fìdí májẹ̀mú múlẹ̀ lẹ́kejì ó máa ń gbé májẹ̀mú míì dìde a ó kọrin yìí a ó fi gbàdúrà a ó sì ṣí ètò ọlọ́jọ́ mẹ́ta náà ẹ jẹ́ ká wo àpẹẹrẹ kan nú bẹ́ẹ̀lì òun la máa fi gbàdúrà yìí o hallelujah ẹ jẹ́ ká òwe onídàájọ́ òwe onídàájọ́ orí kẹfà ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún níbẹ̀ májẹ̀mú ẹbí kan wà tó farahàn bíi pattern ìkan nínú àwọn aṣojú ẹbí yẹn fẹnu ara ẹ̀ sọ ó ní mo kíyèsí pé pattern yìí àfijọ́ yìí ó wà nínú fámìlì wa nítorí náà olúwa àwọn ò sínú fámìlì tó ń ṣe rere kọjá lẹ́bù yìí ọlọ́run ní rárá mo rí nǹkan kan nínú ẹ̀ tó kọjá lẹ́bù ó ní rárá you are making a mistake kì í ṣèmi nìkan ṣoṣo èmi ni mo kéré jù fámìlì mi ló kéré jù ìran mi ló kéré jù gbogbo nǹkan tó jọmọ kékeré kékeré fámìlì wa ni a kì í kọjá lẹ́bù kan ṣùgbọ́n lónìí ohunkóhun ní rere ṣíṣe tí ọ̀tá ti kà léèwọ̀ fún ìran yín ẹ ó ṣe kọjá ẹ̀ lórúkọ Jésù Kristi wọ́n rán Joseph lọ sí Egypt láti lọ sìnrú ni ṣùgbọ́n Ọlọ́run yí ilẹ̀ ìsìnrú Joseph ó sọ di ilẹ̀ àpèsè lórúkọ Jésù Kristi ni mo gbàdúrà ohun tọ́wọ́ yín ò tó nígbà tí a wà ní kékeré wọ́n á ṣọwọ́ báyìí ni tọ́wọ́ ò bá tí ì tètè wọ́n á da ìyá ẹ̀ ni kì í ṣọtọ́jú orí ni wọ́n ń wò ẹni tí ha ìtẹ̀kùrú gba àkóbá ló jẹ́ fún ó ní ọmọ ọdún mẹ́fà ní mí nínú ọwọ́ ẹ̀ ò tètè padà sílé bàbá ẹ̀ ọwọ́ ẹ̀ ò tètè ọmọ ọdún méje ni mí nana owó òtẹ́tí ibikíbi tọ́jà ti ń sọ pé kẹ́ padà owó yín òtẹ́tí nínú pẹpẹ ẹ̀yìn lórúkọ Jésù Kristi nítorí tiyín Ọlọ́run á fa ilẹ̀kùn yẹn ya lórúkọ Jésù Kristi Judges chapter six verse fifteen ó sì wí fún un pé. ó wí fún un pé. yé olúwa mi. ọ̀nà wo lèmi ò fi gba Ísírẹ́lì là. mi ò lè gba Ísírẹ́lì là náà. kíyèsí. kíyèsí. tálákà ni ìdílé mi ní Mànásè èmi ni ó sì jẹ́ ẹnìkẹyìn ní ilé bàbá mi olúwa sì wí fún pé mm. nítòótọ́ èmi ó wà pẹ̀lú rẹ ìwọ ó sì kọlu àwọn mídíàní bíi ọkùnrin kan. Mm-hmm. ẹ ṣe kí ló wáá ṣe kí ló ṣe ó wó pẹpẹ ni o ó tún gbé pẹpẹ míì dìde a ó wé àwọ àwọn pẹpẹ kan wà tí a máa wó nínú ọjọ́ mẹ́ta lórúkọ Jésù Kristi a ó sì gbé àwọn pẹpẹ míì dìde hallelujah àwọn pẹpẹ míì wà tí àwọn ìrandíran wa ti gbé kalẹ̀ tí wọ́n sì ń rúbọ wọ́n ń fún ní ẹbọ wọ́n ń fún lóúnjẹ ṣùgbọ́n kò ṣe wá lóore kankan wọ́n máa ń fi sìgá mímu ṣèyàn àfàfì tí wọ́n bá sọ pé náà sọ pé flight wákàtí mẹ́ta ni no smoking ìbànújẹ́ àbá no smoking fún wákàtí mẹ́ta báwo ni mo ṣe fẹ́ ṣe tó bá dàjà jáde nínú flight yẹn báyìí bíi pé kó fi sìgá mẹ́ta sẹ́nu lẹ́ẹ̀kan náà ni pàà àfi ṣe ni àfi ṣe ni hallelujah tó bá ti gbowó oṣù báyìí ó dìgbà tó bá nà tó kára ẹ̀ tó balẹ̀ á fi ṣe dì àwọn kan wà tí wọ́n ń rúbọ sórí pẹpẹ yẹn ẹni pé ẹlòmíì nílẹ̀ Yorùbá tó bá ń bínú tó bá ń bínú gan wọ́n pa wọ́n ní epo epo jimba tún pè ní ìsìn wọ́n lè sọ pé mo ń pè gèdè epo hallelujah lóòótọ́ dẹ̀ ni tí wọ́n bá dẹ̀ lọ ṣe bí ààrẹ àdẹ̀wálẹ̀ wò nǹkan kan wà ń bẹ̀ mo ní ọ̀rẹ́ kan tó bá ń sin ó dìgbà tó bá pé méje kó tó sinmi ló bá ní eléyìí àgbàdua àgbàdua ó ní ó rò pé nǹkan kékeré mo ní àgbàdua ó sin lẹ́ẹ̀mẹ́kínní ó sin lẹ́ẹ̀kínní ó di dọ́nà méje á pé méje yẹn nígbà tó bírèkì kínní yẹn ìgbà yẹn ló bẹ̀rẹ̀ sí ni ló parí ilé àkọ́kọ́ tó máa kọ́ láyé lẹ́yìn tí ilé yẹn ti dúró for fifteen years fifteen years sixteen lásán sixteen yẹn àmì ni àmì Kini Gideon wá ṣe la máa fi gbàdúrà Judges chapter six verse twenty-five and twenty-six a wo àwọn pẹpẹ kan a wo palẹ̀ nínú three days yìí a gbé àwọn kan dìde. ó sì ṣe ilé òru ọjọ́ kan náà lé olúwa wí fún pé mú akọ màálù bàbá rẹ àní akọ màálù kejì ọlọ́dún mm-hmm. méje mm-hmm. kí o sì wo pẹpẹ báàlì ti bàbá rẹ ni. wo pẹpẹ báàlì ti bàbá rẹ tí ò mú káyé ẹ kọjá lẹ́bù kan wó pálẹ̀ wó pálẹ̀ oúnjẹ tí ẹ tí ẹ pẹpẹ yẹn ń jẹ ló mú kó fi pèdéke tí ò jẹ́ kó kọjá àbí tí ó ń lọ wó pálẹ̀ yes ma. kí o sì bẹ́ igi òrìṣà tí ó wà lẹ́bàá rẹ̀ lulẹ̀. kí o sì mọ pẹpẹ kan fún olúwa ọlọ́run rẹ. wà yóò wá mọ pẹpẹ kan fún olúwa ọlọ́run rẹ. lórí ibi agbára yìí bí ó ti yẹ kí o sì mú akọ màálù kejì kí o sì fi igi òrìṣà tí ìwọ bẹ́ lulẹ̀ rú ẹbọ sísun. ẹ máa bọ ẹgbẹ́ akọrin ẹ máa bá mi kọrin pẹpẹ ire o ẹ farabalẹ̀ gbọ́ o àṣírí pẹpẹ ire o kò sí ń bìbà ọkàn yín ọkàn mi ẹjẹ apalẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ kí ire Ọlọ́run kó lè tẹ̀ wá lọ́wọ́ bíbélì sọ wípé Èlíjà ó sì tún pẹpẹ náà ṣe ó tún àgbẹ̀ náà ṣe and he repaired the altar. Báwo ló ṣe tún ṣe lákọ̀ọ́kọ́ ó tò òkúta méjìlá. Jésù Kristi ní òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀. Kí ni ohun kejì tó ṣe? Ó sì tò igi lé lórí. Igi tútù àti igi gbígbẹ Jésù ni wọ́n fi ń ṣàpẹẹrẹ. Kí ni ohun kẹta? Ó wá da omi lé lórí ọ̀rọ̀ Ọlọ́run ló ń jẹ omi. Ẹ jọ̀ọ́ Bíbélì sọ́nù ìwé Matthew. Ó ní tí ẹ bá mú ọrẹ yín pọ̀ tí ẹ bá lẹ́nìyàn sínú ó ní ẹ dá ọrẹ yẹn padà ẹ kọ́kọ́ dọ sẹ́tù pẹ̀lú ẹni yẹn náà mi ò fẹ́ kẹ́ni kankan nu wá pàdánù ọjọ́ mẹ́ta yìí ọlọ́run fẹ́ ṣèyanu láàrin ọjọ́ mẹ́ta yìí ẹ ẹ ẹ jẹ́ ká kọ́kọ́ gbàdúrà náà ọlọ́run ràn mí lọ́wọ́ ẹnikẹ́ni tí a bá ní lọ́kàn ká sẹ́tù ẹ̀ kó kúrò mbẹ́ tó kọrin ẹ jẹ́ àgbàdúrà ràn mí lọ́wọ́ alákòóbalẹ̀ ni ẹ̀ mo jọ̀wọ́ ẹ̀ kó máa lọ kí n lè rí tèmi ṣe jẹ́ kó máa lọ. mo yọ̀ǹda mo yọ̀ǹda ó ṣẹ̀ mí ṣùgbọ́n mo gbàgbé ẹ̀ ràn mí lọ́wọ́ ọlọ́run mo fẹ́ rí ṣe níjọ́ mẹ́ta yìí àwọn pẹpẹ kan láti wá sílẹ̀ ìkan láti gòkè nítorí kọ́wọ́ mi kó lè tẹun tí mo fẹ́ ọlọ́run ràn mí lọ́wọ́ bó bá lẹ́nikẹ́ni tí mo ní lọ́kàn níbo nìwọ náà tiẹ̀ ti ń bínú sí ọlọ́run ó ní amọ̀kòkò ó ní ìkòkò tó ń bèè lọ́wọ́ àmọ̀ òwú kí ló fi mí mọ̀ yìí bóyá àti rè nínú wa tó ti bọ́ sọ pé ṣé lèyí ló tọ́ sí mi ayé kí ló ń fayé mi ṣe ìwọ olúwa a ah, ó ń question ọlọ́run níbo ni mo ti question ọlọ́run dáríjì mi kí ire mi kó lè tẹ̀ mí lọ́wọ́ dáríjì mi. ní orúkọ jésù kristi olúwa wa ẹ jẹ́ ká dìde gbogbo nǹkan tó jọ àfijọ́ búburú ó ní láti bá pẹpẹ yìí lọ all evil patterns scatter destroy them orin ni àdúrà sí ni lẹ́yìn náà màá wá gbàdúrà láti declare open gbé akọrin. ó máa ń jọra olúwa máa ń má jò jọra ó máa ń jọra olúwa máa ń má jọra ó má jọra olúwa má má jọ jọra. àánú mi olúwa ṣàánú mi ò fẹ́ máa jogún ẹ o. ó máa jọra olúwa máa máa jọ ogun tí mo jogún tó ń yàyé mi lẹ́nu. o ṣàánú mi o ṣàánú ó máa jọra olúwa máa máa jọ ó ń jọra. olúwa máa máa jọ ó máa jọra olúwa máa máa jọ ó máa ń jọra olúwa máa má jò jọra. ṣàánú mi olúwa. ó máa ń jọra olúwa máa má jò jọra. ogun tí mo jogún tó yàyé mi lẹ́nu. ó máa ń jọra olúwa máa má jò jọra. àlọ́ ń jọra ó ń jọra wọn ó ń jọra ó ń jọra ogun ìdílé bàbá ta ti bí mi tilé ìyá ta ti bí mi ibi mo ti lọ́kọ ibi mo ti láya. ṣàánú mi olúwa. ó máa ń jọra olúwa máa máa jò jọra ó ń jọra. ó máa ń jọra olúwa máa jò jọra. olúwa ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ ó ń jọra máa ń jọra olúwa máa Majo jò jọra. má jò jọra wọn. ó máa ń jọra oluwa ma má jọra. ogun tí mo jogún tó mi lẹ́nu. bàbá. ma n ń jọra olúwa máa má jọra. Ni oruko jésù ní orúkọ jésù ní orúkọ jésù kẹ̀kẹ́ ni Jákọ́bù tẹ́. ẹ ṣe ìpààrọ̀ orúkọ fún ayé pè ní ajínilẹ́sẹ̀ ẹ tún orúkọ rẹ̀ pé ẹni Ísírẹ́lì làá máa pè ọ́ látòní lọ láàrin ọjọ́ mẹ́ta tá ó tẹ pẹpẹ yìí gbogbo àfijọ́ tí òjò ògo tí wo fi fún wa wá lórí pẹpẹ yìí olúwa rẹ̀ dànù kúrò lórí wa. ogun ká bẹ̀rẹ̀ nǹkan ká má parí ẹ̀ ó mà fi ń jọ bàbá mi ogun ká má ní àlàáfíà nílé ọkọ ó mà dàbí pé pátánì tí ó ń farahàn nínú ilé ayé màmá mi ni ọlọ́run ó jàre gbogbo ohun tó dàbí àfijọ́ a kó wọn wá síwájú rẹ àfijọ́ tí ò bá ìfẹ́ ìwọ ọlọ́run nínú ayé wa. lórúkọ jésù bí a ṣe ń gbé pẹpẹ rẹ sókè yìí bẹ́ẹ̀ ni kírú pẹpẹ bẹ́ẹ̀ kó wálẹ̀ lórúkọ jésù ètò ọjọ́ mẹ́ta yìí àfiléwọ ọlọ́run alágbára lọ́wọ́ láti gbàkóso a bẹ̀rẹ̀ rẹ̀ ní orúkọ bàbá àti ń tí ọmọ àti ń tẹ̀mí mọ́ ní orúkọ jésù kristi olúwa wa. ẹ kí aleluya hallelujah ó tó àkókò praise and worship. Eke ké hallelujah tí inú wa bá dùn láti wà níbí ní àṣálẹ́ ẹ jẹ́ ká ké hallelujah. jẹ́ ká máa fi ijó wa láti yin Olúwa lógo. You are great, yes, you are Holy One. You walked upon the sea, you raised the dead. You raised You are great, yes, you are. Holy One, Holy One. You walked upon the sea, you raised the dead. You reign in majesty, you reign in majesty. Mighty God, everything, everything, everything about you is great are great, yes, you are. You walk upon the sea, you raise the dead. You reign in majesty, mighty God. Everything written about you. great, yes, you are. Holy One, Holy One, you walked upon the sea, you raised the dead. You reign in majesty, mighty God. Everything written about you is great. You are great. You are great. You are great. You are great. You are great. Oh, you are great. You are great. You are great. So great. You are great. Everything, everything about you is great. fi jó wa ìyìn olúwa lógo. èmi nìkan ló yé kò lè yé ẹnìkan ìdí tí mo fi yìn bàbá èmi nìkan ló yé èmi ló yé o. èmi nìkan ló yé kankan. Ìdí tí mo fi yè bàbá, èmi nìkan ló yẹ. èmi lóye o. èmi nìkan lóye. èmi lóye o. kò lè yé ẹnì kankan. ìdí tí mo fi yin bàbá. èmi nìkan lóye. èmi lóye o. èmi nìkan lóye. kò lè yé ẹnì kankan. ìdí tí mo fi yin bàbá. Èmi nìkan lóye. done for me. See how you set me free. You are the living God, oh. Is there no one like you? Ekueme, Ekueme. Ekueme. Ekueme. eku eme the living God eze eze no one like you. See what you've done for me. See how you set me free. Oh, you are the living God. Oh, is no one like you? Ekueme. Ekueme. Ekueme. Ekueme. You are. You are the living God. Oh. Eze. Eze. No one like you. Ekueme. Ekueme. Ekueme. Ekueme. You are. You are the living God. Oh. Eze. No one like you. lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ń ṣèyanu èmi táyé mi ni mi tọ́lọ́run ò jẹ́ owó ó yẹ tó fún bàbá ọlọ́run bàbá lọ́lá. ọlọ́run bàbá lọ́lá èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ. ọlọ́run bàbá jíde ọlọ́run bàbá jíde èmi máa rọ́wọ́ iṣẹ́ rẹ. ọlọ́run nineteen thirty lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu èmi táyé mi mímí tọ́lọ́run ò jẹ́ kówó ó yẹ ń jó fún bàbá. ó yẹ ń jó fún bàbá. ó yẹ ń jó fún bàbá. ó yẹ ń jó fún bàbá ó yẹ jó fún bàbá. ó yẹ jó fún bàbá. ó yẹ jó fún bàbá. ó yẹ jó fún bàbá. ó yẹ jó fún bàbá. ijó kí n bàjọ́ fún bàbá. ara kí n bàdá fún bàbá. ààrẹ kì í bàdá fún bàbá. ìjọ kì í bàjọ́ fún bàbá. ààrẹ kì í bàdá fún bàbá. bàjíjọ́ pa oṣù kó yọ yẹ bàbá. ààrẹ kì í bàdá fún bàbá. bàjíjọ́ pa oṣù kó yẹ bàbá. ààrẹ kì í bàdá fún bàbá. ìjọ kì í bàjọ́ o. ààrẹ kì bàdá. bàjọ́ fún bàbá. àrà kí bàjá fún bàbá. bàjíjọ́ pa oṣù tó yọ yà bàbá. àrà kí bàjá fún bàbá. bàjíjọ́ pa oṣù tó yọ yà bàbá. àrà kí bàjá fún bàbá. bàjíjọ́ pa oṣù tó yọ yà bàbá. àrà kí bàjá fún bàbá. bàjíjọ́ pa oṣù tó yọ yà bàbá. àrà kí bàjá fún bàbá. àmọ́ pẹ́ wá àmúyìnwá olúwa. gbọ̀pẹ́ gbọ̀pẹ́ sáà. máa tẹ̀síwájú nígbà tá a máa lọ kọrin láti inú ìwé orin wa olórí ìjọ tọ̀run láyọ̀ làwólẹ̀ fún ọ kó tó dé ìjọ tayé yóò máa kọrin bíi tọ̀run a gbé ọkàn wa sókè nírètí tó níbùkún àwa kígbe àwa fìyìn fọ́lọ́run ìgbàlà wa. Oh, olórí jọ. ìṣàn ìdánwò a kì í ó bẹ̀rù wàhálà torí ó wà nítòsí ayé ẹ̀ṣẹ̀ àtẹ̀ṣù ojú dá sí ṣẹ́gun a ó sì kọrin orin Mósè. tí ó tún fẹ́ kí wá sí àwa kẹ́gàn ayé torí èrè ńlá wa bí ó bá sí káwá yẹ àwọn pẹ̀lú ṣètò tún lórí ọ̀rọ̀ ó ti dúró láti pè wá lọ sọ́run. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ju ọwọ́ wa ká ní yin ọba àwọn ọba ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní yin orúkọ ẹ̀ lógo ní àṣálẹ́ yìí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọba tó pa wá mọ́ tó dá wá sí tó jẹ́ kí a rí pẹpẹ ìyìn ọdún 2023 yìí kò ń ṣe nípa mímọ̀ ṣe wa kò ń ṣe nípa agbára wa kò ń ṣe wípé a mọ̀ kò ṣe pé a dáa ju àwọn tó kù lọ ṣùgbọ́n nínú ìfẹ́ àti ọlá rẹ̀ ó pa wá mọ́ ó dá wá sí olúwo ṣeun ẹ̀mí mímọ́ o ṣeun. mo dúpẹ́. más. ó ṣeun o bàbá ó ṣe o Jésù a dúpẹ́. sì pọ̀ tó láyé wa ẹgbẹ̀rún àwọn kò tó fòyìn rẹ̀ ó ṣé o. ṣe o Jésù. a dúpẹ́. a ṣe o. ṣé o. ó ṣé o Jésù. ó kí la bá fi sọ oore rẹ̀ bí o ti pọ̀ tó láyé wa ẹgbẹ̀rún àwọn kò tó fòyìn rẹ̀. ó ṣé o. ó ṣé o. ọlọ́run ìyanu àwa wá ní aṣálẹ̀ yìí láti wá tẹ́ pẹpẹ ẹ̀yìn láti dúpẹ́ lọ́wọ́ rẹ fún gbogbo ohun tó ti ṣe fún wa olúwa gba ọpẹ́ wa mẹ́ta lọ́kan gba yín wa bá a ṣe ń tẹ̀síwájú olúwa ẹ máa bá wa lọ lópin ohun gbogbo ká lè fi ìyìn àti ògo forúkọ rẹ ní orúkọ jésù kristi ní àyìn. kí ẹ fi tayọ̀tayọ̀ kí aleluya ẹ jẹ́ ká yin olúwa lógo àsìkò tó fún ministry anthem wa. Ẹ̀kẹ́ hallelujah. Hallelujah. Ẹ̀kẹ́ hallelujah. Hallelujah. Sí Ọlọ́run tó jọba tó sì ń jọba tí ó sì máa jọba ẹ ẹ̀kẹ́ hallelujah. Hallelujah. Agudiro. Ẹ̀yin ni ìyá Yahweh. Yahweh. Ẹ̀yin ni Yahweh. Ọlọ́run tó ń dá ogun dúró. Ẹ̀yin ni Yahweh. Yahweh. Yahweh. Ẹ̀yin pé Yahweh. Ọlọ́run tó ń dá ogun dúró.

àdúrà bí mo ti ń lọ Olúwa jọ̀ọ́ gbé mi sókè Olúwa jọ̀ọ́ gbé mi sókè fà mí lọ sí ibi gíga àpáta tó yá jù mí lọ olùwàjọ bèbí. Yahweh ìfẹ́ ọkàn mi kò dúró láàrin èmi tí a tẹ̀rù àwọn mìíràn lè má gbébẹ̀ ibi gíga lọ́kàn mi. lọ sí ibi gíga àpáta tó ga jù mí lọ Olúwa jọ̀ọ́ gbé mi sókè. dúró ẹ̀yin nìyá. Yahweh ẹ̀kẹ́ pé yá ẹ̀kẹ́ pé yá ọlọ́run tó dá ogun dúró ẹ̀kẹ́ pé yá Yahweh Yahweh ẹ̀kẹ́ pé yá ọlọ́run tó dá ogun dúró ẹ̀kẹ́ pé yá mo fẹ́ kí n ga ju ayé lọ. Jésù ti ògo tèmi kò fi gbàgbọ́ gbọ́ orin náà tí àwọn mi mọ̀ kọ́ lókè. olùwà olùwàjọ́ gbé mi sókè àmì lọ sí ibi gíga water tó gájú mi lọ olùwàjọ pè mí sókè. Yahweh Yahweh ẹ̀yin ni Yahweh ọlọ́run tó ń dá ogun dúró ni Yahweh.

a ó pe àwọn bàbá wa tí olúwa ó lò fún wa ní ọjọ́ ti èní àwọn náà ni bàbá wa elder Samuel Ilẹ̀tógùn ẹ bá wa kí hallelujah ìpàtẹ́wọ́ bí wọ́n ṣe ń bọ̀. inú mi dùn wípé mo rọ́jọ́ òní inú mi dùn. wípé ò ní sojú mi congratulations ọwọ́rọ̀wọ́ rẹ̀ inú mi dùn inú mi dùn wípé mo rọ́jò inú mi dùn wípé ò ní sojú mi congratulations. ṣe inú rẹ dùn inú mi dùn wípé mo rọ́jò o. inú rẹ dùn pé inú mi dùn wípé ò ní sojú mi congratulation ọ̀rẹ́ mọ́ ọwọ́ rẹ wá. amen amen inú mi dùn nítorí pé mo wà láyé mo sì wà láàyè bẹ́ẹ̀ ni mo wà láàyè mi ní ọdún tó kọjá láti ṣerú nǹkan báyìí kẹ́yìn ọlọ́run sì pa wá mọ́ títí di òní ṣé kò tó láti yan ọlọ́run bí ògo ni fún jésù lókè ọ̀run ẹ já gbàdúrà ọlọ́run á gbé ń ga lọ́pọ̀lọpọ̀ nítorí pé ń ṣẹlẹ̀ dára sí wa kì í ṣe pé a mọ̀ ọ́n ṣe kì í ṣe pé a pé níwájú ìwọ ọlọ́run ṣùgbọ́n ó wù ọ́ láti sàánú fún wa lè fi dá wa sí tí ọjọ́ òní sojú ẹ̀mí wa àwọn tó ti lọ a ò fi yọ̀ wọ́n ọ̀pọ̀ ni wọ́n ti ẹ̀sùn mọ́ ìwọ ọlọ́run jù wá lọ ṣùgbọ́n nítorí pé o kà wáyé ní àkókò yìí láti wà láyé àti láti wà láàyè àgbẹ̀ ọ̀gá olùgbà ọpẹ́ wa bàbá afẹ́ràn ara wa létí ìdí tí ó fi yẹ láti máa yìn ọ́ nígbà gbogbo ọlọ́run bá wa sọ̀rọ̀ ọlọ́run gbọ́ àdúrà jésù olúwa wa mo kí a kú ọdún ti òní ní bí ọdún kan sẹ́yìn láti ṣe irú ọdún báyìí ohun tí ó sì dára ní bíbélì pé ohun tí ó dára ní láti máa ṣe kí ni láti máa yin olúwa ní ìgbà gbogbo bàbá máa ń sọ ẹni tó bá yin olúwa nígbà tó dára nìkan ṣoṣo. So -so kò tí ì yin ọlọ́run kò tí ì mọ yíyí ọlọ́run gbà tó bá yin ọlọ́run nígbà tó le koko gan-an nígbà náà ni ọlọ́run máa ń bojú wulẹ̀ láti ọ̀run wa a gbé ọlọ́run ga pé ọlọ́run ò tiẹ̀ jẹ́ kò jẹ́ kó le koko mọ́ wa síbẹ̀ ó dára láti máa ṣe kínni láti máa yin ọlọ́run. a ò ní àǹkà lẹ́sìn ṣùgbọ́n màá fẹ́ kí màmá tó ń kalẹ̀ sí yẹn kó bá wa ka psalm one thirty six a fẹ́ wo títóbi ọlọ́run a kàn fẹ́ wo generally bí ọlọ́run ṣe tóbi tó kí ni ọlọ́run ń ṣe fún wa tá a fi rò pé ó yẹ ká ṣe kẹ́kẹ́ ká máa yìn psalm one thirty six ẹ fẹ́ ká mo fẹ́ ká fetí sílẹ̀ ká gbọ́ ohun tí a sọ pé ọlọ́run jẹ́ nínú psalm one thirty six yes ẹ bá mi fún ọ ní. fún òun nìkan tí ń ṣeṣẹ́ ìyanu ńlá nítorí tí àánú rẹ̀ dúró láéláé fún ẹni tí ó fi ọgbọ́n dá ọ̀run nítorí tí àánú rẹ̀ dúró láéláé fún ẹni tí ó tẹ ilẹ̀ lórí omi nítorí tí àánú rẹ̀ dúró láéláé fún ẹni tí ó dá àwọn ìmọ́lẹ̀ ńlá nítorí tí àánú rẹ̀ dúró láéláé oòrùn láti jọba ọ̀sán nítorí tí àánú rẹ̀ dúró láéláé òṣùpá àti ìràwọ̀ láti jọba òru nítorí tí àánú rẹ̀ dúró láéláé fún ẹni tí ó jókòó fún ẹni tí ó kọlu Egypt lára àwọn ọ̀kọ́ bí wọn torí tí àánú rẹ̀ dúró láéláé ó sì mú Israẹli jáde kúrò láàrin wọn torí tí àánú rẹ̀ dúró láéláé pẹ̀lú ọwọ́ agbára àti apá nínà nítorí tí àánú rẹ̀ dúró láéláé fún ẹni tí ó pín òkun pa ní ìyà nítorí tí àánú rẹ̀ dúró láéláé ó sì mú Ísírẹ́lì kọjá lọ láàrin rẹ̀ torí tí àánú rẹ̀ dúró láéláé ṣùgbọ́n ó bi Fáráò àti ogun rẹ̀ ṣubú sínú òkun pupa nítorí tí àánú rẹ̀ dúró láéláé fẹ́ni tí ó sin àwọn ènìyàn rẹ̀ láginjù jà nítorí tí àánú rẹ̀ dúró láéláé fẹ́ni tí ó kọlu àwọn bá ńlá nítorí tí àánú rẹ̀ dúró láéláé ó sì pa àwọn bo olókìkí nítorí tí àánú rẹ̀ dúró láéláé Síónì ọba àwọn ará Ámórì nítorí tí rẹ̀ dúró láéláé àti Ógù ọba Básánì nítorí tí rẹ̀ dúró láéláé ó sì fi ilẹ̀ wọn ni ní ìní nítorí tí àánú rẹ̀ dúró láéláé ìní fún Ísírẹ́lì ránṣẹ́ rẹ̀ nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹni tí ó rántí wa ní ìwà ìrẹ̀lẹ̀ wa nítorí tí àánú rẹ̀ dúró láéláé ó sì dá wa ní ìdè lọ́wọ́ àwọn ọ̀tá wa nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹni tí ó fi oúnjẹ fún ẹ̀dá gbogbo nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹ fi ọpẹ́ fún Ọlọ́run ọ̀run nítorí tí àánú rẹ̀ dúró láéláé. nínú ohun gbogbo tí wọ́n kà sílẹ̀ yìí ta lẹ lè ṣe é ẹ dá mi lóhùn yàtọ̀ sí ọlọ́run ta ló lè ṣe é ok ohun gbogbo tó kà sílẹ̀ yìí èwo ni wọ́n rí múnú ẹ̀ ọlọ́run ṣe nǹkan báyìí fún mi kí ló kò rí kankan sí fún ẹni gbogbo tó ń tó kà lẹ̀ praise the lord praise the lord o ìdí rèé títóbi ọlọ́run la kà sílẹ̀ yìí ọlọ́run tó ṣe ohun tẹ́nìkan ò lè ṣe òun ló mú ká wà láàyè tá a fi wà láàyè tá a fi lè sọ pé à ń ṣe pẹpẹ pẹpẹ yìí bíbélì wípé alààyè nìkan ṣoṣo ló ṣe kíni ló lè yìn ọlọ́run àwọn tó ti kú wọn ò lè ṣe kíni wọn ò lè yìn nítorí pé ó wà láàyè ó yẹ kó ṣe kíni ó yẹ kó yìn ọlọ́run praise the lord. a ti fẹ́ tó three sixty five days láti ṣe pẹpẹ yìn last kí ni bíbélì wí nínú ìwé Ephesians chapter five verse sixteen kí ló wí Ephesians five sixteen. ẹ máa ra ìgbà padà nítorí búburú ni àwọn ọjọ́. praise the lord o bíbélì pé gbogbo ọjọ́ kí ló pé búburú ni ṣùgbọ́n nínú three sixty five days bó ti wù ó burú tó ọlọ́run ṣe kínní ọlọ́run mú kí á là á já bá a ṣe ń jí a máa ń calculate twenty four hours a tún pé twenty four hours ọjọ́ mi a tún wọlé tàbíkà three hundred and sixty five days or more ọlọ́run yìí ṣe kínní ó pa wá mọ́ ṣé kò yẹ ká yìn bí ó yẹ kí a yìn nítorí pé kì í ṣe agbára wa àwọn tán ní sójà tó ń gáàdì wọn ọ̀pọ̀lọpọ̀ nínú sójà yẹn ni wọ́n ṣe kí ni wọ́n ṣe kí ni wọ́n kú sí àti ẹ̀rí pé nìjẹ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn ló stage kúbè against ẹ̀ àwọn gáàdì àwọn tán ní kó máa ṣe kí ni ká ní kó máa sọ ni praise the lord praise the lord Rule kí ni ìdí pàtàkì tó yẹ ká máa fi yin ọlọ́run a máa wo ìdí méje ní kúkúrú tá a fi lè gbúdọ̀ máa yin ọlọ́run psalm twenty two verse three kí ni wí. ṣùgbọ́n mímọ́ ni ìwọ ẹni tó tẹ ìyìn Ísírẹ́lì dó. psalm twenty two verse three twenty two verse three. ṣùgbọ́n mímọ́ ni ìwọ ẹni tó tẹ ìyìn Ísírẹ́lì dó. okay ohun tí à ń sọ níbẹ̀ ni pé níní yínyìn ọlọ́run a máa ń fa ọwọ́ ọlọ́run sílẹ̀ ọlọ́run a máa dó nínú ìyìn àwọn ènìyàn rẹ̀ olúwa máa ṣe kínní nínú sí a lè wà níhìn kákà máa gbàdúrà láti àárọ̀ kó máa pàtẹ́wọ́ nítòótọ́ ọlọ́run lè wà láàrin wa ṣùgbọ́n tá a bá yin ọlọ́run láàrin five ten minutes ọlọ́run á ṣe kínní ọlọ́run á sọ̀kalẹ̀. So ìyìn nìkan ṣoṣo ló máa ń mú kí olúwa kó dé lórí ìtẹ́ láti ṣe iṣẹ́ ìyanu àwọn kan sọ̀rọ̀ sọ pé wọ́n ní tó bá gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà I remember bàbá adóyè sọ pé bọ̀wọ́ kan fẹ́ ṣe wedding níbi tó ti fẹ́ ṣe wedding ó dákú bàbá ni wọ́n ti gbàdúrà gbàdúrà gbàdúrà ọmọ yìí ò ṣe kíni kò jí olúwa sọ pé bàbá ni pé ok ẹ má gbàdúrà mọ́ ẹ jẹ́ máa ṣe kíni ẹ jẹ́ ká máa yìn Ọlọ́run wọn àti ìyìn ọlọ́run fún five minutes ọmọ ṣe kínní ó sí chicken ó dẹ̀ padà sáyé nítorí pé ọlọ́run ṣe kínní ọlọ́run á máa dúró nínú ìyìn àwọn ènìyàn rẹ̀ praise the lord praise the lord o mo gbàgbọ́ pé ní àṣálẹ̀ yìí tó o bá fi tọkàntọkàn yin ọlọ́run ọlọ́run á dìde ohun tó rí pé kò lè ṣe yẹn á ṣe kínní á ṣe inú ayé wa lórúkọ jésù kristi ọlọ́run pàápàá ló pàṣẹ ó ní ẹ máa yìn mí is a god commandment psalm one hundred verse four ó kọ̀ máa ní pé ẹ máa yìn mí yes. ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tí ẹ̀yin ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tí ẹ̀yin ti yìn ẹ máa dúpẹ́ fún kí ẹ máa fi ìbùkún fún orúkọ rẹ̀. ó ní ẹ máa wá sí àgbàlá mi pẹ̀lú ọpẹ́ àti ìyìn ẹ máa sì máa dúpẹ́ fún mi kí ẹ máa fi ìyìn fún orúkọ mi it's a command from God tọ́lọ́run bá dẹ̀ pàṣẹ fún yàn mo láìkí nǹkan tí ọlọ́run sọ nípa pípẹ́ tọdún yìí bí sọ fún wa ọlọ́run ní pé deviate from your past uh, style ṣe pé style wa a máa pe àwọn èèyàn a máa ṣe gbogbo ẹ̀ a máa lọ yìn ọlọ́run ní pé èmi ni focus yín lọ́dún yìí ẹ kàn wá yìn mí pẹ̀lú ọkàn yín tẹ́ bá ṣe yìí ó ní gbogbo àwọn ohun tó yẹ ká ti ní láti bí ìgbà ti bẹ̀rẹ̀ sí pẹpẹ yìí ọlọ́run ṣe kí ni ó ṣetán láti ṣe fún wa mo wá bẹ̀ wá ẹ jẹ́ kí ọkàn wa ara wa ọkàn wa ẹ̀mí wa kó yin ọlọ́run ní àkókò yìí so that a ò lè bẹ́ẹ̀lì sọ pé kí a má ṣe tàn yín jẹ a ò lè ṣe kínní a ò lè gan ọlọ́run ohun tó lòun máa ṣe yẹn ó máa ṣe ṣùgbọ́n kó o tó ṣe ipa tiẹ̀ o gbúdọ̀ ṣe God is ready to do his own part ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe kínní a gbúdọ̀ sọ iṣẹ́ ipa tiwa ohun tó sọ ni pé yìn mí tọkàntọkàn ohun gbogbo tó yẹ kí n ṣe ní gbogbo àwọn pẹpẹ yìí tẹ́tí ń ṣe fún ọdún pípẹ́ tí mi ò ti ṣe n ó ṣe ní àkókò yìí ṣùgbọ́n a gbúdọ̀ ṣe ipa tiwa Hebrew thirteen fifteen and sixteen kí ló wí say God command yes ǹjẹ́ nípasẹ̀ rẹ̀ ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run nígbà gbogbo èyí ni èso ète wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀ ṣùgbọ́n àti máa ṣe oore àti máa pín fúnni ẹ má ṣe gbàgbé nítorí irú ẹbọ wọn ni nínú Ọlọ́run dùn sí jọjọ. ẹbọ ètè see God is not asking for your money this time around so o lè sọ pé mi ò lówó àbí kò ní kó lọ gbowó wá lákòókò yìí pé ah mo ti broke ohun tó sọ ni pé he has given you this thing free of charge eléyìí tá a máa fi ń ẹlòmíín wọlé wà lórí fóònù láti àárọ̀ dalẹ́ gbogbogbogbo kò ní rẹ̀ kò ní sú kò dàbí èmi kí n sọ̀rọ̀ díẹ̀ orí máa ń ṣe mí bákan orí máa fọ́ mi ṣùgbọ́n ẹlòmíì lè sọ̀rọ̀ láti àárọ̀ bó ṣe máa sọ bó ṣe ń jálẹ̀ kan ló ń já kejì ṣùgbọ́n ọlọ́run sọ ní kópa nípa kò yìí how many minutes are we going to pray i think about one or two hours ó ní kó fi ẹnu ó fẹ́ ẹbọ ètè rẹ ní àkókò yìí use your tongue free ni free ló fún wa ẹ má sọ pé mi ò mú orin kọ this time around it's not even about just singing alone ọkàn wa gangan ló ń fẹ́ ní àkókò yìí jẹ́ kí ọkàn rẹ kó yọ̀ jẹ́ kí ọkàn rẹ kó fi ìyìn fún olúwa jẹ́ kí ọkàn rẹ kó mọ̀ pé ọlọ́run mo mọ̀ pé ìwọ ló ń dá mi sí ìwọ ló ń sí àánú ayé mi praise the lord praise the lord o oh. psalm one hundred and fifty verse six kí ló wí. jẹ́ kí ohun gbogbo tó lé ẹ̀mí kí ó yin olúwa ẹ fún olúwa. It's a command from gbogbo tó ní ẹ̀mí as long as you have life in you ìyìn Ọlọ́run. Ẹ tó sì wà lórí wà lórí bẹ́ẹ̀dì hospital gan tí ò tí ì mú tó sì ń sọ fún pé fifty fifty ni kí Ọlọ́run kó ṣe ìyìn mi ní àkókò yìí ìyìn Ọlọ́run ìgbà tí àwọn tó ń tó wà lórí bẹ́ẹ̀dì fọ ẹlòmíín ti wà lórí bẹ́ẹ̀dì fọ about twenty five thirty years tí ò lè dìde tó sì ń sọ pé ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe mélòó mélòó ni àwa tí à ń rìn tá à ń bẹ́ tá à ń bẹ́ káàkiri all the time tó wá difficult láti yin ọlọ́run ẹ jẹ́ kí a ní àkókò yìí ká fi ọjọ́ mẹ́ta yìí kẹ́jí gbogbo ọkàn wa gbogbo ara wọn gbogbo tá a ní pátápátá ká fi ṣe kínní ká fi yin ọlọ́run praise the lord praise the lord Oh. Hebrew ten verse nineteen kí ló wí. ara ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ ibi wọ inú ibi mímọ́ nípasẹ̀ Jésù. Mm-hmm. Ohun tó ń sọ fún wa ni pé ẹ jẹ́ kí a wá come together láti yin ọ àwọn Yorùbá tẹ̀ wọ́n sọ pé wọ́n ní òṣùṣù wọ́n ní ọwọ́ ẹ̀yọ ọwọ́ ẹ̀yọ kan tó bá fọwọ́ kan kí ló máa ṣẹlẹ̀ ó lè tó bá jẹ́ bunch of eh, ọwọ́ kí ló máa ṣẹlẹ̀ olólùwọ̀n ti ní ká kóra wa jọ a lè máa yìn nínú lílẹ̀ tó tòótọ́ our normal style of prayer ni pé olúwa ìdúpẹ́ dáríjì ẹ̀ṣẹ̀ àti kí ló kù ẹ̀mí mímọ́ ká tó máa bèrè ohunkóhun ṣùgbọ́n ọlọ́run ní àkókò yìí ẹ̀yà kóra wa jọ ká kóra wa jọ ká gbóhùn pẹ́ẹ́pẹ́ wa sókè láti yin òun ọlọ́run pé tá a bá ṣe yìí gẹ́gẹ́ bí ìlérí tó ṣe ó lóun ó ṣe kí ni òun ó sọ̀kalẹ̀ òun wàá kó gbogbo ohun tá a ti sọnù fún ọdún pípẹ́ ó lóun ṣe kínní òun ó dá padà fún wa tó bá nígbàgbọ́ fún ohun tí ọlọ́run sọ yìí mo bẹ̀ ọ́ ìyìn ọlọ́run ní àkókò yìí ìyìn ọlọ́run a máa it increases productivity gbọ́dọ̀ ní sọ yẹn lóyún yóò wá ó máa mú ìbísí wá yes tó bá ti ń yin ọlọ́run ohun tó yóò tí ì tó wá ṣe kínní a máa wá tó a ti máa ṣe kínní a tún máa ṣẹ́kù ohun tó rò pé kò tí ì tó yẹn bó bá ti ń gbé ọlọ́run ga tó ń yìn tó ń yìn it's like ẹ̀yin màmá mo láìkí yorùbá lọ́pọ̀lọpọ̀ tí ní mi wàá mọ̀ ń sìn yìí o ayé ti ayé ti fẹ́ bàjẹ́ o àti polajú àwọn màmá tẹ́ ẹ bá jí láàárọ̀ kùtùkùtù kílẹ̀ máa ti fọkọ yín ẹ wá pe oríkì ẹ̀ ẹ̀ tí ìbìrẹ̀ nǹkan lọ́wọ́ ẹ o yà kí oríkè ọkọ mi ọmọ akin irú èmi ọmọ akin ọmọ ẹmẹrikin lógòdò ọmọ adúkẹmọ èdèdè ń yẹrọ ẹ máa kà á lọ ẹ máa kí ẹ máa àbí tẹ bá ń kì í kí lọkùnrin yà máa ṣe ibi tó wà á máa ṣe kí ni orí a máa wú fọ èmi rèé àwọn àní èmi ni baálé àbí olówó orí mi olówó orí mi lásán lásán ó ti tó kórí ọkùnrin ó wú tó bá sọ pé ah, yes ó sọ fún mi pé èmi ni kí ni èmi ló lówó orí ẹ yes òun sọ fún mi pé we are not at par àbí pé mo ṣe kí ni ẹ dá mi lóyìn mọ́ mi wá pé mo wà lókè díẹ̀ jù ẹ lọ inú mi á máa dùn yes bẹ́ẹ̀ ni ọlọ́run wa bẹ́ẹ̀ ni ọlọ́run wa tẹ́ bá ti yìn orí ọlọ́run á ṣe kí ni a máa wú táwọn ọmọ wa pàápàá táwọn ọmọ bá ṣe dáadáa níléèwé kí lè máa ṣe mi ì mọ̀ ń sìn yìí o thank you nìkan la máa ṣe sí yẹn fọ but nígbà tá a wà kékeré tó bá ṣe dáadáa wo àwọn oríkì ẹ wo màmá yà pé agbóríkì ẹ lẹ lọ́wọ́ pé ah a kì ẹ kì ẹ kì ẹ kì ẹ kì ẹ inú yà máa ṣe kíni inú yà máa dùn. olúwa pẹ́ ká pé oríkì ní àkókò yìí kí ni oríkì ọlọ́run ìyìn ni oríkì ọlọ́run ẹ̀yìn ọlọ́run ní gbogbo ọ̀nà àti ní gbogbo ààyè tá a bá yin ọlọ́run a máa lé àwọn búburú jìnnà sí wa Isaiah sixty one verse three Isaiah sixty one verse three. láti yàn fún àwọn tí ń ṣọ̀fọ̀ fún Síónì láti fi aṣọ ọ̀fọ̀ fún wọn nípò eérú òróró ayọ̀ nípò ọ̀fọ̀ aṣọ ìyìn nípò ẹ̀mí ìbànújẹ́ kí a lè pè wọ́n ní igi òdodo ọ̀gbìn Olúwa kí a lè yìn ín lógo tí a bá yin ọlọ́run a máa bọ́ aṣọ ọ̀fọ̀ kúrò lára wa a wá wọ̀ wá ní aṣọ aṣọ aṣọ òdodo a máa lé àwọn ibi jìnnà sí wa you see one thing ni tẹ́ bá rí sátánì sátánì bá rí ẹ tó bá kárí jọ tó ń sọkún inú sátánì a máa ṣe kínni inú a dùn mo ti ṣe kínni mo ti ń win ayé ẹ̀kọ́ a máa sọ fún ẹ kí mo ti kí ni mo ti ń win the more you cry the more the happier he becomes ah inú ẹ máa dùn pé yes i'm getting i'm i'm i'm i'm getting this guy mo ń win lọ mo ń win lọ mo ń win lọ bẹ́ẹ̀ tọ́jọ́ tó bá ti dìde tó ní no ìbànújẹ́ kò sí lọ́rọ̀ mi ìlérí Jésù ló gbé mi ró. ó ti sọ fẹ́lẹ́ pé bí mo bá gbàgbọ́ èmi yóò rí ògo ẹwà rẹ abẹ́ẹ̀kọ́ ni tó bá ti ń kọ yẹn pé ìbànújẹ́ ò ṣe kí ni ìbànújẹ́ kúrò lọ́rọ̀ mi ayọ̀ ló wà lọ́kàn mi sàtánì a máa ṣe kí ni a máa ṣájìnà a mọ̀ pé o bọ̀bọ̀ yìí ò ṣe. ó gbàdúrà pé ohunkóhun tí a ń pè ní ìkorò àbí ìbànújẹ́ tó wà nù ayé wa bá a ṣe ń yin ọlọ́run ní ọjọ́ mẹ́ta yìí bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí sì bẹ láàyè gbogbo ẹ̀ ló máa pòórá lórúkọ jésù kristu mo ló máa pòórá lórúkọ jésù kristu nínú gbígbọ́ àdúrà bẹ́ẹ̀lì pé àmì ní kíni ní ìdáhùn àdúrà bí a ṣe ń gbà bí a ṣe ń yin ọlọ́run fún ọjọ́ mẹ́ta yìí pàápàá àwọn tí wọ́n wà nínú wàhálà kan tàbí òmíràn tí wọ́n pa wàhálà wọn tì tán ni pé ìwọ nìkan ṣoṣo ló lè ṣe é nítorí pé o ṣèlérí o sì ní agbára láti mú ìlérí rẹ ṣẹ o sáà ti wí pé tí n bá yìn ọ́ fún ọjọ́ mẹ́ta yìí gbogbo ìbànújẹ́ àti kúrò ayé mi yóò dópin bó o ṣe yìn bó o ṣe fẹ́ gan ọlọ́run yóò ṣe lórúkọ jésù kristi and lastly God is worthy of it àbí òye bẹ́ẹ̀ ọlọ́run ó yẹ láti máa yìn ó yẹ láti máa yìn nítorí pé ìkíní òun ló dá wa abẹ́ẹ̀kọ́ ẹ̀mí wa ọwọ́ ta ló wà ọwọ́ ẹ̀ ló wà tani àwọn scientist kan ṣe kíní kan ehm, man is through evolution this and that Mani okay is good ta ló dá scientist yẹn ẹ dá mi lóhùn náà ọlọ́run ló dáa anything tó wù kó invent ọlọ́run ló mí sínú ẹ̀ tí ò bá sí mi sí kò lè ṣe ohunkóhun ó tó láti máa yin ọlọ́run torí pé òun ló dá wa òun ló mú ká wà láyé òun ló mú ká wà láàyè tó bá ní ká má sí kò sóhun kan tó lè bàbá kan máa ń kí ọlọ́run á ní alápàdúpẹ́ lọ́lọ́run abẹ́kọ̀ọ́ tó bá ní kó má sí kí ló máa ṣẹlẹ̀ sọ fún mi kí ló máa ṣẹlẹ̀ kò sí ìwọ ẹni tó bá tẹ̀ tún sọ̀rọ̀ bàbá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ìwọ tí o bá ti pe ló ti fi tó ti challenge ọlọ́run wọn ni kò sí kínní kó o dárí yẹ kó tún tọrọ ìdárí yẹ sí abẹ́kọ̀ọ́ a ní olúwa ṣe mí mò ń san ìdá mẹ́wàá mi ẹ̀hẹ́n and so what so n ṣe lè gbé fọlọ́run ni ṣèbí ìdá mẹ́wàá nìkan ló ń san ṣèbí ìdá mẹ́wàá nìkan ló ń san ìdá ninety tó kù nǹkan ṣèbí òun ló ń ṣe yẹn òun san ìdá mẹ́wàá òun ṣe náìtì ó tún ń ṣèrè gúsí praise the lord praise the lord o ó ẹni tó bá ronú jinlẹ̀ á máa mú ọpẹ́ wá nígbà gbogbo kòtókòtó là ń pariwo lójoojúmọ́ àwọn kòsíkòsí pọ̀ rẹpẹtẹ mo kúrò bí àwọn kòsíkòsí wọ́n ṣe kí ni wọ́n pọ̀ rẹpẹtẹ ìwọ́n sọ pé kòtókòtó àwọn kan sọ pé kòsíkòsí. Kòsí síbẹ̀ ìwọ kòtókòtó ò lè yin ọlọ́run kò sí kò sí yin ọlọ́run ní àkókò yìí mo bẹ̀ wá fún ọjọ́ mẹ́ta yìí ẹ jẹ́ ká pa gbogbo ìdíwọ́ tì ẹ jẹ́ ká pa gbogbo ìrònú tì ẹ jẹ́ ká pa gbogbo wàhálà tá ní tì ẹ jẹ́ ká fókọ̀sì ọlọ́run pé ní àkókò yìí ọlọ́run mo fẹ́ fi gbogbo ọkàn mi yìn ọ́ torí pé mo mọ̀ pé ìwọ nìkan ṣoṣo ló lè ṣe he is worthy of our praises at all times at all times àwọn tó bá yin ọlọ́run gan lọ́lọ́run máa ń gbàdúrà wọn jù kì í ṣe àwọn aládùúrà nìkan ṣoṣo àwọn tó yin ọlọ́run ló tètè máa ń rí ìdáhùn àdúrà jù it is not only when you go to fall and die fall and die how many people ló tiẹ̀ ti fall tó ti die pàápàá ṣùgbọ́n tó bá yin ọlọ́run àwọn ọ̀tá yẹn wọn kàn wá ọlọ́run wá sọ ẹ́ di àgbàdo àgbàdo inú ìgò fún adìyẹ àbí ọ̀tá ń rí àgbàdo inú ìgò adìyẹ ń rí àgbàdo inú ìgò àbọ̀n kí ń rí kí ló lè fi ṣe tó bá sa tó bá tún sa kí ló máa ṣẹlẹ̀ sí yẹn eyín àtún ká ni ìwo ìwo èkìní tó ń fi ṣe àtún wọ́ so tọ́lọ́run bá sọ wọ́dẹ àgbàdo nùgò fún adìyẹ tọ́ta bá ti ń halẹ̀ tó ń pò ó kàn ń halẹ̀ ó kàn ń ṣe kínní ó ń halẹ̀ lásán ni ọlọ́run tó láti máa yìn gbogbo ẹ̀ wá ní ọjọ́ mẹ́ta yìí ẹ ká yìn ọlọ́run dáadáa tá a bá ti ń yìn gẹ́gẹ́ bí ìlérí tó ṣe mo mọ̀ pé he will always his own part he will always his own part He will always do his own part. Kí Olúwa kó gbèsè ọ̀rọ̀ rẹ̀. Jésù Olúwa wa. A pe àwọn bàbá wa láti gbàdúrà lórí. Hallelujah. Agbẹ́yìnga Ọlọ́run alágbára ọkàn ìmoore tá a máa máa fi yìn lógo ní gbogbo ààyè ibi tí a wà bíbélì sọ pé nínú ohun gbogbo ká máa yìn olúwa fi fún wa bàbá wa tí ẹ lò láti fọ̀rọ̀ náà bọ́ wa ọ̀dá ọ̀rọ̀ rẹ má jò dá wọn bí a ṣe gbọ́ tí a sì gbà oore ọ̀fẹ́ àti múlò olúwa fi fún wa ní orúkọ jésù kristi olúwa wa. àmín ẹ aleluya àsìkò tó láti wọnú ìyìn lọ nígbà tí a pè àwọn ẹgbẹ́ akọrin. àwọn agbé akọrin ògo ẹkẹ hallelujah. Hallelujah. Hallelujah. With that same energy. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Amen in different dialects. Amen. Amen. And I would encourage everybody to stand up and praise the Lord with us. Hallelujah. Our God is good. Let's worship Jesus. Amen. Amen. justifies. You are good. You are good. You are good. You are good. You are good. You are good. Everybody testifies. You are good. You are good. You are good. You are good. You are good. Oh, everybody testifies. You are good. You are good. to me. You are good. You are good. You are good. Everybody testify. You are good. You are good. You are good. You are good. You are good. Jirogana, Jirogana man. Jirogana man. Jirogana, Jirogana man. Jirogana man. Jirogana, Jirogana man. Jirogana man. Jirogana, Jirogana man. Jirogana man. Jirogana, Jirogana man. Jirogana man. Jirogana, Jirogana man. Jirogana man jiri ogene jiri ogene mbe jiri ogene mbe jiri ogene jiri ogene mbe jiri ogene mbe jiri ogene jiri ogene mbe jiri ogene mbe jiri ogene jiri ogene mbe jiri ogene mbe jiri ogene jiri ogene mbe ogene jiri ogene eme jiri ogene eme jiri ogene jiri ogene eme jiri ogene eme jiri ogene jiri ogene eme jiri ogene eme jiri ogene jiri ogene eme jiri ogene eme jiri ogene jiri ogene eme jiri ogene eme jiri ogene jiri ogene eme. Yìn Olúwa mi, yìn Olúwa, yìn Olúwa mi. yìn olúwa mi yìn olúwa yìn olúwa mi. yìn olúwa mi yìn olúwa yìn olúwa mi yìn olúwa mi yìn olúwa yìn olúwa mi. yìn olúwa mi yìn olúwa yìn olúwa mi yìn olúwa mi olúwa mi. olúwa mi yìn olúwa yìn olúwa mi yìn olúwa mi yìn olúwa yìn olúwa mi. yìn olúwa mi yìn olúwa yìn olúwa mi yìn olúwa mi yìn olúwa yìn olúwa mi. yìn olúwa mi yìn olúwa yìn olúwa mi yìn olúwa mi yìn olúwa yìn olúwa mi. ọ̀pára máa kọ́ ọ̀pára. Ọ̀páramọ́ ọ̀páramọ́ kò. Ọ̀páramọ́ kò. Ọ̀páramọ́ ọ̀páramọ́ kò. Ọ̀páramọ́ kò. Ọ̀páramọ́ ọ̀páramọ́ kò. Ọ̀páramọ́ kò. Ọ̀páramọ́ ọ̀páramọ́ kò. Ọ̀páramọ́ kò. Ọ̀páramọ́ ọ̀páramọ́ kò. Ọ̀páramọ́ kò. Ọ̀páramọ́ ọ̀páramọ́ kò. Ọ̀páramọ́ kò. Ọ̀páramọ́ ọ̀páramọ́ kò. sacrifice. You are good. You are good. You are good. You are good. You are good. everybody testifies. You are good. You are good. You are good. You are good. You are good. Good. òtítọ́ ni olúwa dára sí wa bí a bàbá tiẹ̀ gbọ́ èdè tó kù àṣàgbọ́ olúwa dára sí wa a sì gbọ́ káyín olúwa ògo ni fún orúkọ olúwa adúpẹ́lọ́wọ́ ọlọ́run ọba tí ó mú kí ojú wa kó rí pẹpẹ yìí ti ọdún yìí èmi àti ẹ̀rín ni a ṣe oríire jù nítorí àwa la kọ́ bu òkèlè ńlá ẹni tó bá kọ́ bẹ̀rẹ̀ oúnjẹ á kọ́ rí àwọn òkèlè ńlá tó bù bẹ́ẹ̀ àwọn tí ìwọ̀n ráyè wà lẹ́nu torí iṣẹ́ náà òkèlè láti wọn náà àátẹ̀wọ̀n lórí orúkọ Jésù ètò náà ń tẹ̀síwájú ní ọ̀la ní déédéé aago mẹ́fà ní ọjọ́ ìsinmi ó ń tẹ̀síwájú bí a bá ní àwọn ìyípadà ní orí ní àkókò tó ń bẹ̀rẹ̀ ẹ̀ẹ́gbọ́n àtẹnà àbá wa eléyìí tí ó wà láràwọ̀ tèmi ní ìsìn ni pé lọ́la ètò náà tẹ̀síwájú ní aago mẹ́fà ẹ ká túyáyá ká túyáyá ká pẹ́ bí ká pẹ́ ara àtọ́ aláṣàlẹ̀ àlọ́ sọ fáwọn tí ó wà pé a agbáyé láṣálẹ̀ ògo ni fún orúkọ olúwa àwọn ìpàdé èní friday lọ́la ní dídago mẹ́fà ìdájí àdúrà àti òwúrọ̀ òun tẹ̀síwájú ní ọjọ́ ìsinmi ní dédé agogo mẹ́jọ àbọ̀ ìsìn wa ti ọjọ́ ìsinmi náà òun tẹ̀síwájú ní ìrọ̀lẹ́ ní ọjọ́ ìsinmi ni a ó ṣe àṣekágbá pẹpẹ ìyìn ti ọdún yìí èmi àti ẹ̀yin ẹ jẹ́ ká ṣàmúra sílẹ̀ kí a sì wọ bàtà tí ajẹ́ká dáadáa gbogbo àwọn bùkún tó ń bẹ nínú pẹpẹyìntì ọdún yìí yóò tẹ̀ wá lọ́wọ́ èmi àti ẹ̀yin lẹ́yìn pẹpẹyìntì ọdún yìí ọ̀rọ̀ ẹ̀rí yóò máa kọlu ọ̀rọ̀ ẹ̀rí gbogbo àwọn tí à ń wojú olúwa fún ní ṣáà kí á pèsè ọkàn wá sílẹ̀ láti tẹ́ pẹpẹ ọpẹ́ síwájú ọlọ́run ní ọjọ́ mẹ́ta yìí lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ ẹ̀rí yóò máa kọ ìdí orúkọ jésù bí ní àṣálẹ̀ yìí àwọn ẹgbẹ́ akọrin kan láti rì ni wọ́n ṣiṣẹ́ ìránṣẹ́ láti ọ̀la lọ àti ọ̀túnla a ó tún máa rí àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n máa darapọ̀ àti àwọn ẹgbẹ́ mìíràn nínú ilé iṣẹ́ ìránṣẹ́ yìí orin nìkan làá máa ń kọ bá fẹ́ tó ọ̀la tọ̀tún la ẹ̀ẹ́rẹ́ àwọn tí wọ́n lè fi ọ̀nà mìíràn pàápàá àwọn afijógbárí àwọn ọmọjútó àwọn yẹn ń tiwọn àfijó ijó ni specialization àwọn yẹn lọ́jọ́ ìsinmi àárí wọ́n ní pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ á pa wọn àbí kí wọ́n ti máa ń sọ ẹ̀hẹ̀ ṣé àárí ijó níbi tí wọ́n ti fi ijó yin olúwa bí a ti ń ṣe èyí àwọn ìbùkú tó ń tẹ̀lé yóò máa jẹ́ tàdé orúkọ Jésù bí a bá ní ìfilọ̀ mìíràn lẹ́yìn ìfilọ̀ yìí ni a mú ọrẹ ti ìsìn ti àṣálẹ́ wa bí a bá tún ní àwọn ìfilọ̀ mìíràn a máa gbọ́dọ̀ ti ẹnu àwọn bàbá wa ká wa ẹ ṣe ẹ jẹ́ kí a àwọn aṣọ́nà bí a rí àpò tí a fi mú ọrẹ wa ẹ jẹ́ kí a kọ́ fi fún wa bí a bá ti gba àwọn àpò náà jẹ́ ká fi ọrẹ wa sínú rẹ̀ kí a sì máa rán àwọn ọrẹ náà níṣẹ́ ẹ̀yin akọrin bàbá àti ọlọ́run wa yìn ọ́ fún ètò ìrànwọ́ láti mú wa ní àṣálẹ́ gba ọpẹ́ gba ẹ̀yìn àárán ọ̀rẹ́ náà níṣẹ́ gbogbo àwọn ìbùkún tó yẹ wá tó yẹ ògo rẹ̀ olúwa ṣe fún wa ògo rẹ̀ kó búyọ náà ayé wa a ó sì mọyàn a ó sì máa gbé ọ̀gá ní orúkọ jésù kristi olúwa wa gbàtí àwọn akọrọ bá ń fún wa lórin a máa mú ọ̀rẹ́ wa wá. Eke hallelujah ẹni tọ́lọ́run ṣe lógo kókè hallelujah ẹni tí inú rẹ̀ dùn kókè hallelujah ẹni tó fẹ́ jẹ́rìí sí ìyanu ọlọ́run kó kókè hallelujah hallelujah. ọkàn mi yìn olúwa lógo ọba ìyanu tó wá mi rí wá gbogbo ìyìn ayé ká wọ́n fi ìyìn hàn tóbi jù wọ́n olúwa olúwa ọpẹ́ ni fún wọn fún oore ọ̀fẹ́ tó fi pè ní jésù dì mí mo títí dópin ilé jọba pẹ̀lú rẹ lókè ilé jọba. Santa Bella Roque. ṣe mí lànà máa polongo rẹ tó bá ṣe ọ́ lànà kó wí o. ó ṣe mí lànà máa polongo rẹ ọba tó ṣe mí lànà eh, eh, ah, ah. máa polongo rẹ. ṣe mí lànà èyí àá pàpolongo rẹ̀. ṣọ́ọ̀ṣẹ̀ ọ̀lànà kò wí. ó ṣe mí lànà. ọlọ́run orí òkè yìí. pàpolongo rẹ̀. ọba tó ṣe mí lànà èyí àá pàpolongo rẹ̀. títóbi mi ló fi dá mi sí o bàbá ó ṣe o kì í ṣe mi kàn ṣe kì í ṣe agbára mi kì í ṣe títóbi mi ló fi dá mi sí o bàbá kì í ṣe kì í ṣe mi kàn ṣe kì í ṣe. ṣe títóbi mi ló fi yá mi sí o bàbá. alágbára lọ́lọ́run mi o. agbára agbára agbára yìí pọ̀ o. agbára. ohun tó ṣe fún mi. Wá wo wá wo. Ìyanu ló jẹ́. Ó yẹ wá wo wá wo. Ohun tó ṣe fún mi. Alágbàwí ṣe mí lóore. Ìyanu ló jẹ́. Ológo àìkú ni. Ohun tó ṣe fún mi. Alágbàwí mi ó ṣe o. Ìyanu ló jẹ́. Ó yẹ wá wo wá wo. tó ṣe fún mi. Kọ́mẹ́sì o. Ìyanu ló jẹ́. wá fi tayọ̀tayọ̀ kí hallelujah ẹ jẹ́ ká yin Jésù lógo ọlọ́run tó fún wa ní àǹfààní láti mọ ojúbọ rẹ̀ ọlọ́run tí òjò adúpẹ́ lọ́wọ́ òrìṣà bẹ́ẹ̀ là á lọ jó lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ògo ni fọlọ́dùmarè ní báyìí gẹ́gẹ́ bá a ṣe sọ a fẹ́ bẹ̀rẹ̀ sí ní tẹ́pẹpẹ ìyìn sí olúwa a ó pe ìkan lára àwa ẹgbẹ́ akọrin ògo láti bẹ̀rẹ̀ ti àṣálẹ̀ yìí gẹ́gẹ́ bọ́n ṣe sọ pé bí elder wa ṣe sọ lẹ́ǹkan wọ́n ní òkèlè àkọ́bù kì í rá àwọn ọbẹ̀ ẹ jẹ́ ká jó ẹ jẹ́ ká yọ̀ tá a ṣe ń jó tá a ṣe ń yọ̀ bẹ́ẹ̀ là ń tẹ́wọ́ báyìí bẹ́ẹ̀ là ń gba ire o à ń gba ayọ̀ à ń gba ààbò à ń gba ìbùkún à ń gba àlàáfíà ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká gbàdúrà sórí ọrẹ olú ọlọ́run ìyanu ńlá adúpẹ́ aláyọ̀ ayìnyín lógo ẹ ṣé ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹ ṣé ibi tẹ́ ẹ bá dé adúpẹ́ ibi tẹ́ ẹ mú wa lọ adúpẹ́ o àwa fi ọrẹ ọpẹ́ wa sílẹ̀ ní àṣálẹ́ yìí olúwa ẹ kó jẹ́ ìtẹ́wọ́gbà. Amen gbogbo ọwọ́ tó mú ọ̀rẹ́ yìí wá lórúkọ Jésù ìgbéga kó wọ ọbẹ̀ o ìbùkún kó wọ ọbẹ̀ àánú kó wọ ọbẹ̀ eléyìí kó má jẹ́ àṣemọ fún wa ògo ni forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ní báyìí a ó pe ìyáàfin Abímbọ́lá Àjàyí àtẹ́wọ́ fún Jésù. Hallelujah. Hallelujah. Hallelujah hallelujah lórí ìjókòó ẹ hallelujah ẹ fi tayọ̀tayọ̀ ké hallelujah ẹni tí inú ẹ bá dùn láti wà níbí ní àṣálẹ́ kó dìde kó ké aleluya. a lọ láti lọ tẹ́ pẹpẹ ìyìn fún Ọlọ́run olúwa wo olúwa. ògo kìkì rẹ olúwa ìwọ ni ó dá mi nìde ìwọ ni kò jẹ́ kí ọ̀tá yọ̀ mí ògo ní forúkọ rẹ ìyìn ọlá. ìyìn ọlá ògo ni fún ọ agbára àti ìpàdé tirẹ̀ ẹgbẹ̀rún àwọn yíyan àwọlé àjíbẹ̀rẹ̀ olúwa mi èmi kígbe pè ọ́ ìwọ sì mú mi lára dá ó yọ ọkàn mi nínú sá òkú ó sì pa mí mọ́ láàyè ìyìn ọlá ìyìn ọlá ògo ni fún ọ agbára àti ìpàdé tirẹ̀ ẹgbẹ̀rún a yíyan àwọn àjíbáyé. yín o. Oh. ni fún ọ. Eh. agbára àti rẹ. Oh. tó winner of the world searching for a miracle I found no one. many places. Oh, searching for a better life. I found no one. Nobody like you, nobody like you. Hail my Jesus. Ebube, Ebube, Ebube, dike. Hail my Jesus. Ebube, Ebube, Ebube, dike. Somebody. precisa. Ebube, ebube, ebube de quem? Eu, Matiza. Ebube, ebube, ebube de quem? Cabe esse oceano. o ṣé o. kábíyèsí o. o o. mímọ́ mímọ́ ó máa ṣe o. o ṣé o. pàtó faratì ó o. o ṣé o. àwa dúpẹ́ oore àná o. o o. àtúndúpẹ́ o. o ṣe o. mi ò ṣe ní tó. mi ò ṣe ní tó. olúwa pa mi ò ṣe mi ò ṣe mi ò ṣe ní jó olúwa ṣe níjọ́. great God. You are big, big. You are big, big, big, big, big, big, big. Glad, glad, glad, glad, glad, glad, glad. Great, great, great, great, great. You are a great God. we cannot be given the charity. I am the child of Santa God. He has covered me under the canopy, giving security. I am the righteousness of God. He the only one, Jehovah, He the only one, Olúwa He wa. the only one, Jehovah, He ìwọ the only one, wa. ìwọ ni Olúwa Jèhófà ìwọ ni Olúwa ọba wa. ìwọ ni Olúwa ìjọba ìwọ ni Olúwa ọba wa. ìwọ ni Olúwa Jèhófà ìwọ ni Olúwa. beber. Ecueme, ecueme, ecueme, ecueme, ecueme, ecueme, ecueme, ecueme. are the living God. Oh, they say no one like you. Eku eme, eku eme. You are, you are the living God. Oh. Blessed no one like you. No one can touch me like you do. No one can do me like you do. Hey, you are the living God. Oh. Blessed no one like you. Hey, no one can touch me like you do. No one can do me like you do, Lord. you are the living God. Oh say no one like you. Ekuweme. Ekuweme. Ekuweme. Ekuweme. You are. You are the living God. Oh. no one like you. You are lifted up above all the gods. Above all I go. Above principality. Above all I go. Hey, you are lifted up. Above all I go. You are lifted up. Above all I go. You are lifted up. Above all I go. Oh, you are lifted up. Above all I go. Oh, you are lifted up. Above all I go. You are lifted up. Above all I go. God. You are the most high God. Jehovah. You are the most high. Jehovah. You are the most high God. Jehovah. You are the most high. Jehovah. You are the most high God. Tó bá tẹ́ wá lọ́rùn. Agbada most high. Yóò sì tẹ́ wá lọ́rùn. You are the most high God. Tó bá ká wá lára o. You are the most high. Yóò sì ká. You are the most high. Jehovah. You are the most high God. Jehovah. You are the most high. Jehovah. You are the most high God. ṣe mí lóore ó ṣe mí lóore ó ṣe mí lóore mo ríre gbà. ṣe mí lóore ó ṣe mí lóore mo rí rẹ̀ gbà. ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ọmọ very grateful. ọmọ rẹ̀ very grateful. ọmọ rẹ̀ very grateful. ọmọ rẹ̀ ọmọ rẹ̀. mo rí oh. lóore ó ṣe mí lóore ó ṣe oríire gbà ó. hallelujah. mo ríre mo ríre mo ra àánú o. ó ṣe mí lóore ó ṣe mí lóore ó mo ríre gbà o. ẹjọ́. nìkan o ní báyìí fún orin tá a gbọ́ yìí ẹ jẹ́ ká kí aleluya nítorí pé ìjọ olúwa ń tẹ̀síwájú ẹ jẹ́ ká kí aleluya ẹ jẹ́ ká yin olúwa lógo ní báyìí ìjọ wa kọ̀ǹtínú ni a ó pe ìyáàfin Folúkẹ́ Quadri ó yá o máa bọ̀. àwa hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. We serve a living God. Amen. Hallelujah. tá a bá rántí àwọn orin wa nígbà kan pana pastor Paul ó kọrin kan gbà kan and it, the song is. Jesus came out, he came down from heaven. Where he landed, he landed in Israel. There was trouble. God sent him down to Africa. We must praise him in, in the African way. we must praise him in the Nigerian way. We must praise Him in the African way. We must praise Him oh. in the African way. Jesus came out, oh. He came down from heaven. Oh, he landed, He landed in heaven. lórí ayé ó ṣoore fọba ó tún ṣe tìjòyè lọ́sàn-án ó máa gbàgbé ẹ̀mí ọmọ rẹ̀ rárá ọpẹ́ yẹ ó bàbá. ọpẹ́ yẹ ó bàbá ọpẹ́ yẹ ó ọmọ ọpẹ́ yẹ Jésù bàbá ọpẹ́. ṣoore kárí ayé ó ṣoore fọba ó tún ṣe tìjòyè lọ́tọ̀ ó má gbàgbé ẹni ọmọ rẹ̀ ará. ṣe tó bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó mo wá sọ pé ọ̀fẹ́ ló yẹ bàbá àgbàlagbà. bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó. mo ṣe tó bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó mo wá sọ pé ọpẹ́ ló yẹ. bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó. tí mo rí bẹ́ẹ̀ ṣe tán. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tán. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tán. Mo wá sọ pé ọpẹ́ Jésù o. Oh, Jésù Jésù Jésù Jésù. Jésù o. Oh, Jésù Jésù Jésù Jésù. Jésù o. Oh, Jésù Jésù Jésù Jésù. Jésù o. Jésù Jésù Jésù Jésù gbígbẹ. Jésù o. Àṣòro kọlù bí ògiri gbígbẹ. Jésù o. Ẹ má gbé Jésù o. Jésù o. Ẹ má gbé Jésù o. Jésù o. Jésù Jésù Jésù Jésù. Jésù o. Jésù Jésù Jésù Jésù. Jésù o. Jésù Jésù Jésù Jésù. Jésù o. Yesu, Yesu, Jésù o. Alábàárí mi Ẹlẹ́dùmarè. Jésù o. Yesu, mi Ẹlẹ́dùmarè. Jésù o. Alábàárí Yesu, Awímáyẹ̀wò. Jésù o. Aṣọ̀rọ̀ kọlù bí ògiri gbígbẹ. Jésù o. Aṣọ̀rọ̀ kọlù bí ògiri gbígbẹ. Jésù o. Yesu, gbàgbé ẹwẹ́ ẹ Jésù o. Jésù o. Ẹ gbàgbé ẹwẹ́ ẹ Jésù o. Thank you. fights for me. What a marvelous God, what a marvelous, He do a marvelous thing for me. Oh, títí láíláí ló pẹ́ mi lọ́dọ̀ rẹ̀. Hallelujah. Títí láíláí ló pẹ́ mi lọ́dọ̀ rẹ̀. Títí láíláí ló pẹ́ mi lọ́dọ̀ rẹ̀. Ló pẹ́ mi lọ́dọ̀ rẹ̀. Ló pẹ́ mi lọ́dọ̀ rẹ̀. Ló pẹ́ mi lọ́dọ̀ rẹ̀. Títí títí títí títí. Títí láíláí ló pẹ́ mi lọ́dọ̀ rẹ̀. títí láéláé lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ̀ títí láéláé lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ̀ lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ̀ lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ̀ lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ̀. títí láéláé ní jọ́ mi lọ́dọ̀ Jésù títí láéláé ní jọ́ mi lọ́dọ̀ rẹ̀ ó títí láéláé ní jọ́ mi lọ́dọ̀ rẹ̀ ni jọ́ mi lọ́dọ̀ rẹ̀ ní jọ́ mi lọ́dọ̀ rẹ̀ jó mi lọ́dọ̀ rẹ títí títí títí títí. títí láéláé ní jó mi lọ́dọ̀ rẹ. títí láéláé ní jó mi lọ́dọ̀ rẹ. títí láéláé ní jó mi lọ́dọ̀ rẹ. ní jó mi lọ́dọ̀ rẹ. ní jó mi lọ́dọ̀ rẹ. ní jó mi lọ́dọ̀ rẹ. títí láíláí lọ tẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ tẹ́ mi lọ́dọ̀ rẹ lọ tẹ́ mi lọ́dọ̀ rẹ lọ tẹ́ mi lọ́dọ̀ rẹ lọ tẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí láíláí. títí láíláí lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ pẹ́ mi lọ́dọ̀ rẹ. Monica. ọlọ́run tó bá wa bẹ̀rẹ̀ ó sì bá wa bá a débi yìí ká tó máa lọ ní àṣálẹ́ yìí ẹ jẹ́ ká dìde dúró ẹ jẹ́ ká dìde dúró a fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni pé òkú tó ti kú kò lè gbé bọ́dì sókè òkú tó ti kú kò lè gbé bọ́dì sókè torí pé mo wà mo gbé bọ́dì mi ó bàbá ó ti yá tó ti kò lè gbé bọ́ ẹja gbé òkú tó ti kú kò lè gbé bọ́dì sókè torí pé àwa agbébọ́dì wá ó bá agbébọ́dì wá ó bàbá agbébọ́dì wá ó bàbá òkú tó ti kú kò lè gbé bọ́dì sókè òkú tó ti kú kò lè gbé bọ́dì sókè wípé àwa àgbébọ́dì wá ó bàbá. Kábíyèsí aládé ewúrà, àrà sán tí igbó ti jù mí tìtì. Ajáde màmá tán lé ọlọ́run ọ̀gá ògo. Àtẹ̀rẹ̀rẹ̀ káyé o, abẹ̀rẹ̀ láyọ̀, aparí láyọ̀, ó wà pẹ̀lú wa, òjá rógun emergency. Ògo ni fún orúkọ mímọ́ yín lókè ọ̀run ọlọ́run tó dójú ti ọ̀tá ó dójú ti èṣù ó dójú ti àwọn ọmọ ogun rẹ̀ ọlọ́run tó pa wá mọ́ àrí ìran àlá ajagun má fi tìbọn ṣe ọba wa jìngínìgín àwúwo má ṣe é gbé o aláàánú o ọlọ́wọ́ gbọ̀ngbọ̀rọ̀gbọ̀ bí ọwọ́ aṣọ ògbémọ níjà kẹrù ògbó níjà ọlọ́run ìyanu ẹ̀ ṣe ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀ àdúpẹ́ ibi tẹ́ bá wá dé àdúpẹ́ ọlọ́run ayọ̀ ibi tẹ́ mú wá lọ. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run níbi tó bá wá dé orí náà ó pe àwọn bàbá wa nígbà tí wọ́n gbàdúrà fún wa gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹ má jẹ́ ká gbàgbé a ó pàdé níbí ní aago mẹ́fà ní ìrọ̀lẹ́ ọ̀la ẹ̀kẹ́ hallelujah ẹ ṣeun a ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ akọrin ẹ kú iṣẹ́ gidigidi ohun tí wọ́n ń gbé jáde yìí ó fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀sẹ̀ àti oṣù ni wọ́n fi ń palẹ̀mọ́ fún pẹpẹ ẹ̀yìn yìí ní orúkọ jésù ọlọ́run lè iṣẹ́ fún a sọ fún yín lórúkọ jésù kristi mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn onílù àti àwọn onígìtá nígbàkúgbà tí a bá ṣe nǹkan program bẹ́ẹ̀ tí n bá rí mr àbáyọ̀mí olúwọlé àti omega màá máa wò pé àfi pé wọ́n kàn fi iṣẹ́ jì wọ́n fara wọn jì fún iṣẹ́ olúwa torí level táwọn yẹn gbá instrument lílù dé ministry wa ò lè sanwó wọn ṣùgbọ́n ẹ ṣe fún ọlọ́run ni a san fún yín ní orúkọ jésù kristi a dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀ṣà ẹ kú iṣẹ́ olúwa dúpẹ́ lọ́wọ́ àwọn leaders wa àwọn tó ń ka ọlọ́run dúpẹ́ lọ́wọ́ àwọn security gbogbo àìjókòó tọkàn wọn balẹ̀ olúwa ló ń fi iṣẹ́ ẹ̀ṣọ́ wa o ṣùgbọ́n àwọn ni ó ń bójútó ọkọ̀ wa àti àwọn dúkìá wa ẹ ṣe púpọ̀ a lọ́wọ́ àwọn mídíà àwọn ni wọ́n ń gbé wa sí afẹ́fẹ́ a dúpẹ́ pàtàkì jùlọ fún àwọn online members wa mo mọ̀ pé bí wọ́n ṣe ń wò wá a máa ìtara máa ta wọn pé ah, ìbàdà káwa náà wà ń ṣùgbọ́n báwa ṣe ń gbà ń bí ìbùkún tí nínú àtẹ̀yìn lọ lórúkọ Jésù Kristi a sì dúpẹ́ lọ́wọ́ ọ ẹ kò yẹ ká má dúpẹ́ lọ́wọ́ àwọn baálé baálé àwọn ẹgbẹ́ akọrin torí èèyàn lè ṣe gbogbo irú wàhálà ìtàn kó tún délé kó tún lọ máa ro àmàlà ẹ kú faradà dádì ẹ ṣé o ẹ kú ìyọ̀ǹda tí ẹ yọ̀ǹda àwọn màmá wa láti wá ṣiṣẹ́ olúwa nígbà tí Bímbọ́ ń kọrin tó ń kọrin ah mo ní orin yìí ò tán mo wá rántí Ebenezer Adénípẹ̀kun ó ṣe best man fún ọmọ mi ọmọ mi kan ní sáàdì màmá mi awẹ́ ló ń jẹ́ ńgbà tó ọmọ yẹn wà ní kékeré first born mi ó máa ń kọrin fún ṣé àwọn kí tọmọdé bá ń sunkún wọn á ní ẹ kọrin fún á dákẹ́ ó kọrin kọrin kọrin máyọ̀wá ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ lágbàá ó kọrin kọrin máyọ̀ wọ́ ọ̀dákẹ́ ah, ló bá ní kò sórin mọ́ o tí o bá máa dákẹ́ kò dákẹ́ orin jitán lẹ́nu orin jitán lẹ́nu orin jitán lẹ́nu mo ní káre ọmọ mi Bímbọ́ orin ò tán lẹ́nu lórúkọ Jésù Kristi nígbà tí a ń yin Ọlọ́run lógo Olúwa bẹ̀ sí ní pín àwọn áńgẹ́lì ń pín àmùrè àti ọ̀já ó sì kárí gbogbo wa èèwọ̀ tó wà ń bẹ̀rẹ̀ o tí ẹ bá ti gba manto ṣe ni kẹ tọ́jú ara ká tọ́jú ara wa kí a má tún tọwọ́ bọ èérí ká lè rí manto náà lò ọ̀já ni wọ́n nà báyìí tí Jordan pínyà gbogbo ogun tó dúró níwájú wa tó sọ̀rọ̀ ẹ̀ di odò àbí òkun pupa nípa àṣẹ tọ́lọ́run fífún wa ẹ̀ á yàgò fún wa lórúkọ Jésù Kristi olúwa sì ń nawọ́ ìwòsàn ẹnikẹ́ni tó bá ní àìlera ẹ jẹ́ ká fi gbàgbọ́ gbà pé ọlọ́run ti wò wá sàn a ó sọ̀rọ̀ ẹ̀rí lórúkọ Jésù Kristi gbogbo ẹni tó ní ẹjọ́ ní court tàbí tó ní ìṣòro ìwé ìgbélú olúwa ní òun ti gbà àkóso pé lákọ̀ọ́kọ́ náà wọ́n ní deport ẹnìkankan olúwa ní ẹjọ́ tó dàbí pé ó le kókókó yìí olúwa lóun ti gbà á when God's concern becomes your concern he takes over your own concern hallelujah hallelujah ẹ jẹ́ kí a pe àwọn èèyàn wá lọ́la káwọn náà wá jádùn ṣe ní gbogbo orin táwọn ẹgbẹ́ akọrin kọ lónìí ṣe ló dàbí pé kò sórin míì mọ́ tí wọ́n bá lè gbé adúrú nǹkan báyìí kalẹ̀ ní day one <laughs> ara ń bẹ́ o bẹ́ẹ̀ ni ọlọ́run máa fi ayé wa dára lórúkọ jésù kristi ẹ jẹ́ ká gbàdúrà ìwé ìṣe àwọn apọ́stélì orí kẹrìndínlógún acts of the apostles chapter sixteen verse twenty-five and twenty-six acts of the apostles chapter twenty chapter sixteen verse 25 and 26 afẹ́fi gbàdúrà ṣé ẹ ti dé bẹ́ẹ̀ mà ẹ ṣeun act 16 25 and 26 ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́ Paul òun Sílà wọ́n kọ́kọ́ ń gbàdúrà nígbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin ìyìn sí Ọlọ́run àwọn ọ̀tá wọn ń tẹ́tí sí wọn kí ló ṣe àwọn aṣiwèrè yìí tí wọ́n kọrin nínú ẹ̀wọ̀n ó wà nínú ẹjọ́ tó le báyìí ó tún kọrin ṣùgbọ́n àṣà wa kì í ṣàṣà táyé àwa máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ìrètí àti ìgbà lọ́dọ̀ rẹ̀ ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run báwa náà ṣe fi ìṣòro wa apá ìṣòro wa ti abẹ̀rẹ̀ sí yin ọlọ́run yes ma. lójijì ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀. lójijì ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mì tìtì. ó mì tìtì ọlọ́run sọ̀kalẹ̀ bí bàbá wa ṣe sọ oníjà bá yìn á sọ̀kalẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ló sọ̀kalẹ̀ sínú ìṣòro ayé wa o yes. lọ́gán gbogbo ilẹ̀kùn sì ṣí. gbogbo ilẹ̀kùn sì ṣí. ìdè gbogbo wọn sì tú sílẹ̀. ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run tí ò ní ìgbà àti àkókò níyín bí a bá sọ yín sí nineteen thirty ṣe la ò mọ ẹ̀ ní ìgbà àti àkókò eternity kò sí kàlẹ́ndà lọ́run bí o bá ṣe fún Paul àti Sila ọlọ́run ó jàre àwa ti yìn án sọ̀kalẹ̀ wá ọlọ́run kákúkú sọ pé ẹ ti sọ̀kalẹ̀ gbogbo ìdè kó máa já lórúkọ Jésù ilẹ̀kùn túbú ẹ̀pàtà ẹ̀ṣí lórúkọ jésù ògo ni forúkọ olúwa àdúrà kejì tí a fẹ́ gbà ìwé chronicle kejì second chronicles chapter twenty verse twenty two ẹjẹ́ àfìgbàgbọ́ gbà á ká gbàdúrà ẹ̀ka ṣòro ọ̀fẹ́ ká máa lọ lókù ọlọ́run ti ṣèyanu o kóbẹ̀s ní parahàn kẹtó délé ẹ̀ ò rí ọwọ́ ọlọ́run lórúkọ jésù kìí second chronicles chapter twenty verse twenty two kírónìkù kejì orí ogún ẹsẹ̀ ìkejì lélí ogún. nígbà tí a bẹ̀rẹ̀ sí ní kọrin nígbà tí a sì bẹ̀rẹ̀ sí ní yìn olúwa yan ogun ẹ̀yìn ti àwọn ọ̀tá ìdílé ìyá ìdílé bàbá gbogbo ogun tó tẹ̀lé wa débi olúwa sì yan ogun ẹ̀yìn tì wọ́n. uh Uh-huh. Yes. Akọlù wọn. Àwọn ọmọ Amóni àti Moabu sì dìde sí àwọn tí ń gbé òkè Sérì hmm. láti pa àti láti run wọn túútúú. Nígbà tí wọ́n sì pa àwọn tí ń gbé òkè Sérì run tán, ẹnikẹ́ni ẹnìkíní ń ṣe ìrànlọ́wọ́ láti run ẹnìkejì. Hmm. Ẹ jẹ́ ká dìde. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ yín pé ibi ire lógún ilé wa wá ọlọ́run gba ìyìn àtọ́pẹ́ wa ogun tó lẹ́yìn débí lórúkọ jésù kristi gẹ́gẹ́ bí a ṣe kàánú ọ̀rọ̀ ọlọ́run torípé ẹ̀yin ti yìn olúwa ti yan ogun ẹ̀yìn tí wọ́n wọlé lórúkọ jésù gbogbo àìsàn kó wọlé lórúkọ jésù ilẹ̀kùn túbú kó ṣí ẹ gbòmìnira ẹ ọkàn yín balẹ̀ ògo ni forúkọ olúwa ọlọ́run afia ẹni tí ó ṣe adarí àti àkóso ètò ti ọ̀la lẹ́yìn lọ́wọ́ lórúkọ jésù bí a ṣe fún màmá wa evangelist yẹmísí kọ́láwọlé ṣe fóun náà ṣe ní orúkọ jésù ẹni tí ó gbàdúrà ìbẹ̀rẹ̀ lórúkọ jésù olúwa gbé wọ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ó fọ̀rọ̀ rẹ bọ́ wa lọ́la lórúkọ jésù kìsì ìmísí ọ̀run ìfòròyìn ọ̀run olúwa fi fún wọn gbogbo àwọn akọrin tí a ti yà sọ́tọ̀ láti lò lọ́la lórúkọ jésù agbára àti ìfòròyìn ọ̀run olúwa fi fún wọn gbọ̀ngàn yìí ró agbára ọ̀tun gbogbo àwọn instrumentalist lórúkọ jésù gbé wọn wọ̀ ohun èlò tí a ń lò ìkì kankan náà má jẹ́ òyọnu ní orúkọ jésù kristi olúwa wa jẹ́ kí orí ọ̀fẹ́ jésù kristi olúwa fẹ́ mọ́ ọtí ọlọ́run ìdàpọ̀ tẹ̀mí mọ́ kó bá gbé láti sìn àti títí láéláé. olúwa ìwọlé ọlọ́run wa má jẹ́ kéèyàn kó borí wa olúwa ìwọlé ọlọ́run wa má jẹ́ kéèyàn kó borí wa olúwa ìwọlé ọlọ́run wa má ṣe jẹ́ kéèyàn kó borí wa àmín hallelujah hallelujah hallelujah go folódùmarè kábíyèsí o ẹ ṣé ẹ̀yin ọmọ ọlọ́run a ó sunrun àlàáfíà o a ó jíjí ìṣẹ́gun lórúkọ jésù kristi olúwa wa.